But yes, I no collect. Oh. You're But yes, I no collect. Jẹ́ kí n wo IQ ẹ̀. Lọ sí ẹbí ẹ̀ ẹbí ẹ̀. Really? Ọmọ ìròyìn akọ́ni confam. ee eh, àwọn pans ni o ọ̀gá two million náà lórí àǹtí torí ẹ̀ tó gbọ́n báyìí torí two million ló ṣe ń gbọ́n yìí wo iṣẹ́ tèmi ṣe lọ́wọ́ seventeen inspiration mi ni ah. tí babe mi bá ti wà lẹ́gbẹ̀ẹ́ mi báyìí gbogbo orí máa tàn án lẹ̀ ni tí bá jù lọ́wọ́ kan máa mú ni gbogbo ìgbà tí ò ń bọ̀ sí yẹn kò sí lára dì travel ló yẹ kó mọ̀ náà máa ń kó good luck kan bébì mi. ọlọ́ lọ́wọ́ kan. bàbá kí lẹ́ try láti emphasize lórí náà. Ah. ṣé ẹ wá ń try láti sọ fún mi pé bèbí mi sweetheart mi kó máa ń fa bad luck bá mi. ó yà lẹ́nu. I don collect money before now you go understand now. energy power ti drain ah. mo ò mà dárúkọ bèbè o bébì ẹ ló máa prove ara ẹ bóyá orí ẹ dọ́ta àbórí ẹ ò dọ́ta mi ń sọ̀rọ̀ bébì mi ni ò pé mi ní kí bébì má ti wà lọ́dọ̀ mo ní inspiration láàdì wo bá mi gbọ́wọ́ òsì yẹn lè jọ gbélé ah. ó ní orí ẹ pé. ó ní ìgbà wọlé náà kí Okay. dẹ̀ rán ọmọ yẹn jáde lẹ́ẹ̀kan ò tilẹ̀kùn kí ni gbogbo òṣì <laughs> gbójú. so tí stop ayé òṣì ayé rádaràdá ayé tí ò nítumọ̀ pẹ̀lú àwọn guys yìí àbí. ẹ ti sọ ọ̀fẹ́ àbí ẹ ẹ wọ tí ni ẹ wọ ẹ wọ sìgá inú lẹ́kọ̀ọ́ ọ̀run ẹ wọ èké everywhere what rubbish is all this. Ah. and okay talele talele tani wọn. ẹ sọ̀rọ̀ lẹsẹ wọn. mi mọ ohun tó máa ń ṣe báyìí ń gbà mí o wá ti dé mo ti respect ẹ lọ́wọ́ kan lọ́kọ́ orí mi gbọ̀n ti débi ẹwọ́ ojú omi mo àrùn àánú tó àwọn àrùn pa omi. ṣé kò ṣe é mo ń bí ẹ̀ka ní ẹ̀ka rẹ̀. mo fẹ́ sọ pé o mọ energy ni yémi àti àtúrẹ́ energy ni náà bébì energy dẹ̀ yẹn àbí bébì anajà ó sọ̀rọ̀ ní à. sọ̀rọ̀ fi hàn fi bébì náà. akínsìmí jẹ́ kó mọ̀ kó má mọ̀ pé. bòròró dẹ̀ yìí bòròró lélẹ̀. ẹ eh, bòròró lélẹ̀ táwa ni wọ́n. girlfriend bòròró ni. ah ah òkè joy. gbẹ girlfriend bòròró ni ẹ abẹ́ ìṣe ó dẹ̀ ẹ máa lọ ẹ máa lọ máa gẹ́ bá tí ń lè ta. ẹ gbé kí ẹ dá. má lọ ka ṣe o má lọ ka ṣe o pàṣẹ tó wà mẹ́ o ẹ ló pàṣẹ tó wà lórí ka ṣe ẹ o. kí ló máa this is not a life you're not living a life it doesn't make sense. you're my wife for crying out loud. This girl not gbé dání anything. ń mú fún un. ṣẹ́gun náà. i'm sorry i'm sorry but nǹkan tí mo ń tara sọ next time tó bá wá bẹ̀rẹ̀ kò yẹ ọkàn this is not life ni bọ́ lójú me. life me. mí pé lójú àwọn lójú àwọn torí tó lọ ẹ̀ ń sìn láì fún ọ̀pọ̀ lójú ara torí tajọ́ kò sí ní tí kan ti rí two mila ó gẹ̀tẹ̀ ẹ̀sìn bọ́ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ náà lè hàn án àfilẹ̀ ọ̀nkọ́ tí mo kọ́ tí ẹ máa ń sọ ní ọ̀rọ̀ rẹ náà ni pé wá débi tó ti fẹ́ bá mi sọ̀rọ̀ tó ti ráwọn èèyàn lọ́dọ̀ bẹ́ẹ̀ ọkùnrin máa jára wọ̀ mí wọ́n á dàbí máa ń dan great mi nítorí wípé kíǹkì ni mo jẹ́ láàrin wọn. wàá dé wàá kàn án yẹ̀yẹ́ mi lójú wọn. ṣé mo ṣe sọ̀rọ̀? wọ́n jọ ìwọ̀n wọ́n bá ti rẹ borí mi kan wàá wọ́n á tọ́nà lẹ̀ ní ọ̀rọ̀ rẹ̀. kó sì dànù lọ wà á sá ní. mo tẹ̀ lọ ilé ẹ̀mí wà. mo yí mo yí mo yí mo yí mo yí mo yí. mo ní mo ní. dáàdi ni kí lè sọ lẹ́nu yìí ná ká ló sì ń ṣerú ìtẹ̀sọ yìí. kò sí nǹkan tí ò possible èmi mọrú èèyàn tí ọ̀nàrẹ́bù eh, Fọlámi ọ̀rẹ́ mi mo mọrú èèyàn tó jẹ́ abẹ́rẹ́ tó lókun dè ní ṣé ìwọ ló mọ̀ ni àbẹ́mi ni mo mọ̀ ẹ kò sí nǹkan kan tó rọ̀ǹgì nínú nǹkan tó lórí bù ń sọ náà ṣé màá máa wọ ọmọ mi lẹ̀ màá ní kó korí bọ ni ṣé màá rọ́nà lẹ̀ màá ní kó ọmọ mi máa wọ gbó lọ ni wọ́n fúnra lára ẹ̀ mọ̀ pé gbogbo ìgbésí ayé mi ni mo fi ń wíṣẹ́ oyin ní best. Ah, dádì mo yin hmm. ẹ̀yin wíṣẹ́ ọmọ wa ní best hmm. lẹ́sọ̀ àdúró eléyìí tọ́ pé kó korí bọ̀ oh. ẹ wò èmi kàn fẹ́ advice mi tó bá ti dé ẹ má sọ fún o ah. because mo mọ ọmọ tí mo bí eh. kò ní gbà kí ló ń jẹ́ kò ní gbà ẹ̀ má sọ fún ṣé wọ ni honorable fẹ́ fẹ́ ni àbí mu yín ló fẹ́ fẹ́ kí ló ń jẹ́ kò ní gbà tó Eh. Eh. dádì mo yé ó dé pé ẹ eh, mọ gravity gbogbo ọ̀rọ̀ tẹ́ ń sọ yìí nǹkan tẹ́ ń sọ yìí ọmọ ọmọ gbọ́dọ̀ máa báyọ̀ gbọ́. kí ló dé. kí mo yin kékeré yìí ọmọ kékeré tàbí olú ẹlẹ́jẹ̀ tuntun kó lọ máa fẹ́ ọ̀rẹ́ tí arúgbó tẹ́jẹ̀ ti gbóná oh. ah, èmi ò bí ọmọ mi sílẹ̀ fún arúgbó o oh. èmi bí ìjíjà ayé ọmọ mi kó hmm. pàdé olóríire ọkùnrin tó tó tó tó ní ẹ̀jẹ̀ tó yọ̀ bí tiẹ̀ kọ́ dẹ̀ lù kọ́ lọ́ọ̀ fara wọn kọ́ dẹ̀ bímọ mo fẹ́ nìyẹn kó ń ṣe àgbàlagbà ọ̀rẹ́ wo wo mọ́mí tẹ́jẹ̀ ọ̀nàrẹ́bù bá rọpọ̀ mẹ́jẹ̀ mu yìí ó sì máa blend bẹ́ẹ̀ ni ó máa blend gbàgbé jèrè kí ló ń sọ yìí ah, láti gbà tí ìyàwó ọ̀nàrẹ́bù ti kú ṣé wọ́n kó lẹ́lómi. kúlẹ̀ o. Ah, mi ò ah ní kulé nǹkan ẹ dúró ná ṣé àwọn ibi tẹ́yìn máa ń lọ yẹn ẹ kì í wo time pé ọjọ́ tí ń lọ yẹ kẹ́ ti padà sílé. ẹ wò ẹ wò dáàdì mo hmm. yìí kábàpùrọ̀ ọmọ ìsọfúnmi kó tó lọ ó dágbére kó tó lọ síbi tó lọ ó sọ fún mi o so ó dẹ̀ sọ fún ẹ pé òru lòun máa fi dé àbí <laughs> jàgàbá ńlá kú àbí dá mi lóhùn náà àbí ìgbà tó máa dágbére fóun kí ló dé tó dágbére fẹ́mi tí mo jẹ́ bàbá ẹ̀ tó ṣe jẹ́ mọ́mí ẹnìkan ló dágbére fún dádì ìgbà tí mò ń jáde ẹ sí lára ń lọ ní mo ṣe sọ fún yín. óò bí mi ò dẹ̀ ṣe sí lára nìyẹn náà fóònù mi ò lọ. ẹ má bínú sir. sorry for yourself anyway ṣé ọ̀rẹ́ mi ti pè ẹ́ yes honourable wọ́n pè mí then wọ́n sọ pé kí n wá yọjú sí àwọn lọ́la and also he sent me fifty k. nice one so that means o ní láti lọ yọjú sí nìyẹn lọ yọjú sí ló gbọ́. Eh, eh. Mm, eh. kó lọ yọjú sí. kó lọ yọjú sí. kó lọ yọjú sí. kó lọ yọjú sí. ok mo ti gbọ́. àbó ò ní yọjú. ẹ má ẹ má o ti jẹ. tí ò ní yọjú sí. you have to you have to. Mm -hmm rest n tiẹ̀ jèrè má nira ẹ lára mọ́ lọ́wọ́. èṣù lẹ fàdésẹ̀. ìwọ gan ló ń fèsì rẹ. èṣù lẹ fàdésẹ̀ yìí ibi tó máa jásẹ̀ yìí láìkẹ́ o. ibi eré ló máa jásẹ̀. ẹ kò ní ká tún rẹ wọ́n ti mú mi àdúgbò yẹn. lọ kí ni ilé bá ìtú ọlọ́run mo jọ yín. Ah, eh. now. Ah. also have <coughs> slight headache. Sorry, you come home in period that to get to Yeah. Um, but okay. Kí ló really ṣẹlẹ̀ lẹ́kùn you know. Cause nǹkan tí mo kàn rántí ni pé mo sọ pé mo ti ń and then the next thing mo bára mi nínú mọ́tò ẹ̀. Kò sí èmi náà mọ bóyá ìṣẹ̀lẹ̀ náà kò ṣáà rí pé o kàn wo jẹ́ ká gbàgbé gbogbo ẹ̀ kó ṣáwà òkè ló important sí mi. ó ga o. ṣó ti yẹ ẹ sìn má ẹ̀ka rántí gbogbo yẹn mọ́ ọlọ́run ní jẹ́ kí ibi ìṣẹ̀lẹ̀ sí ẹ thank God kó ti wọ òkè náà. okay. ram no problem ṣá. ok, ah, okay máa pè é lára ọ̀la. yeah ma sorry then good night. Ok, ó dàbọ̀. <sighs> bye. ṣẹ̀kẹ̀ so nídìí ọ̀ràn tí kankan tó ṣẹlẹ̀ mọ́ mi ò ah, ṣe ń yàrá ìwọ̀n àjùmọ̀ ẹ̀ lọ́wọ́. ń try láti sọ ọkọ yìí mi. mo yìn olúwa. sá. i love you. mo really love ẹ tí kì í ṣe kékeré mo lọ́fẹ̀ẹ́ láti gbé ẹ sílé bí aya ká máa ṣe ní tọkọláya bí wọ́n ṣe ń ṣe mo lọ́fẹ̀ẹ́ láti ṣe ìtọ́jú ẹ láti sìn lọ títí till the end of your life sà ǹjẹ́ ẹ realize pé ọmọ ọ̀rẹ́ yín mo ní òun lẹ́ ń bá sọ̀rọ̀. bóyá ló wà yes i know inú mi kò dùn pé o ò rí ọtí níwájú mi débi tó bá ní mo mọ̀ ti yó kí náà ṣe pọ́nrún ń kùn mí ọgbọ́n ọ̀rẹ́ mi mo yin olúwa ìwọ ni mo ń bá sọ̀rọ̀ ìfẹ́. and then ṣé popsi mi mọ̀ pé nǹkan tẹ́ fẹ́ wá sọ fún mi quite sure dáadé ẹ mother. dáadáa mo ti bá dáadé ẹ sọ dáadé accept ó agree with me. ó mọ̀ pé n tí mo fẹ́ son." Daddy, me ni. dádì mi agree pẹ̀lú mi. Ah, why not yes. ẹ sir, sá màá sọ tòótọ́ fún yín I can't do it it's impossible. why bóyá tó bá fún mi ní reason tó jẹ́ ni o bóyá máa gbá pé o ò ní lè ṣe ń tòótọ́. ẹ wo mo kékeré ni mí sir I, I can't do it I'm also mo ní boyfriend ẹ wo it's not possible sir. <laughs> ibi tí mo fẹ́ kó lọ gangan ló dé yẹn mo mo yín ló wá agreed o ní boyfriend ó túmọ̀ sí wípé o ò kéré jù mọ́ ọ̀rọ̀ tí mò ń bá ẹ sọ ó ti kúrò ní child abuse that is number one ẹlẹ́ǹkejì ọmọ kékeré ni ẹ mo mọ ọjọ́ orí ẹ lóòótọ́ kí wá ń ṣe pé mo mọ ọjọ́ orí ẹ nìkan bí kì í ṣe wípé mo wà ń bẹ̀ nígbà tí wọ́n ń sọ ẹ lórúkọ kò sí ní tójú òrírí o ojú wa báyìí ààrẹ nìkan tó bí ọmọ méjì ó dẹ̀ fi dìtẹ̀ kan pa bẹ́ẹ̀ kí ni ojú òrìrí àìrìn jìnnà láìra bùkẹ́ ọ̀kẹ́rẹ́ tá a bá dẹ̀dọ̀ gidi ààrẹ ja tó yarọ ó yarọ ó máa yarọ báyìí tí ó bá dẹ̀dọ̀ ní gidi gan you understand and of course wípé àgbàlagbà ń fẹ́ ọmọdé kò ní o àgbàlagbà gan ló lè ṣètọ́jú ẹ̀ mọ́sọ̀ mi ò ní fẹ́ kó fọ́ọ̀tì dáadẹ́ because o béèrè question kan oníṣe dáàdì ẹ mọ̀ nípa ẹ̀ and I said yes dáàdì ẹ mọ̀ nípa ẹ̀ nítorí wípé òun fẹ́ òun tó dáa fún ẹ gbogbo wa la máa ń gbàdúrà pé tá a bá bímọ ọmọ wa ṣoríire lójú ayé wa káwọn ọmọ wa náà gòkè kan débi tó ga lójú ẹ̀mí wa dáàdì ẹ dẹ̀ mọ̀ pé èèyàn tó responsible ni mí talk of money. Ah, ah, ah, ah. ah, ah èèyàn tó máa ń rí ìgúnnu ọ̀dà àgàn àkàbà ó èèyàn tó bá ní báwo ni tiwa náà ṣe jẹ́ nídìí owó <laughs> a jẹ́ pé o ti jò lówó ayé o tí o sẹ́ni tó lówó jùlọ. in politics tàdé ń sọ yìí o mọ̀ pé high rank ni mí òkè lókè làwa wà so what else kí ni tó ń fẹ́ tí mi ò lè ṣe fún ẹ my baby i love you i want to marry you and I'm ready to take care of you. Just take it. Mo respect yín gan-an. Thank you. <clears throat> Ṣẹ̀rí baby, that be me. You are out of line. Ben sir, I I really don't appreciate it. And I just ìsàn kan fún you. Owó kọ́ ni gbogbo nǹkan. Hmm. Money is not everything. I'm not all about money. Mm. Agreed ẹ̀yin ọmọ kéékèèké tọrọ ọba yìí ti yẹ bẹ́ẹ̀ ṣe máa ń rò nìyẹn money is not everything agreed but <laughs> impact money oko greater percentage but kó má dàbẹ̀ ni pé mo mú ẹ under duress um, jẹ́ kí n fún ẹ ní chance láti lọ padà lọ rò gbogbo ohun tí mo sọ yìí opportunity wà fún ẹ láti rò dáadáa but mind you mo fẹ́ kó fún ọ̀rọ̀ mi ní good consideration ró dáadáa kó padà wá bá mi i'm there for you at every given time don't worry mo mọ̀ pé tíwọ náà bá rò wàá realize pé èrú wa ló yẹ kó fẹ́ um, manager lè kó fi gbé kábọ̀ ẹ̀. Ah, eh, ẹ transfer àwọn owó kan account. Eh, fifty thousand. ẹ eh, máa transport pẹ̀lú ẹ̀. ṣé nǹkan ló fi wọ mọ́tò wa ní òtí náà yẹn tán. mi ò tí tán. ok mo yan olúwa. all right my dear but I want you to think fast. problem mi ò gbọ́ ọ̀rẹ́ dáàdì ẹ sọ yípo fẹ́fẹ́ ìgbà tí wọ́n sọ kí ni nǹkan tí wọ́n wá sọ. èmi ti sọ fún wọn pé kò sọ́nà bẹ́ẹ̀ yes pé kò lè ṣeé ṣe no worry ara ẹ. gbé ìbò fall hand mi náà pẹ̀lú nǹkan tó ló sọ yẹn fall hand mi báwo ló ṣe máa sọ wí o máa bínú ni nà àwọn àbúrò ọ̀rẹ́ dájẹ́ ló pé kí n ṣe dájẹ́ wọn á gbé wọn ṣépè ni wà á dẹ̀ bínú lójú dájẹ́ dájẹ́ gan amọ̀ ẹ̀ pé inú bí ẹ àwọn ṣe máa máa sọpọ̀ bá máa sọpọ̀ bá wọn sọ̀rọ̀ bẹ́ẹ̀ o máa bínú gangan ni nà àwọn àmọ̀ serious pẹ̀lú nǹkan tó ń sọ. No, you don't have to stress yourself ṣó ti gbọ́. wo wo bí pẹ̀lú gbogbo nǹkan tó ń sọ yẹn ń sìn ibi tí mo nǹkan tí màá ṣe náà náà mo ti mọ nǹkan tí màá ṣe àbí ìgbà tí bá fún ẹ lóyún ṣé kò tán tí kún ẹ bá ti gáǹsì ká máa wẹ nítorí sọ pé àwọn bẹ́ẹ̀ fẹ́. no no it's alright baby it's alright no worry no ní ti pààrọ̀ yẹn i'll get back to you inú tiẹ̀ ń bí mi lọ́wọ́ ẹ̀ máa pè ẹ̀ máa pè ẹ̀ máa pè ẹ̀. okay there um, <clears throat> yẹn pẹ́ padà ṣùgbọ́n. Alright. Yes, Daddy. How are you? I'm fine, sir. Um, can you, tí o bá bọ̀ lọ́dọ̀ ọ̀rẹ́ mi Honorable Fọlámi? Dádì mo ń kọ́ fẹ́ bí yín. Ṣé mo ń pa nǹkan tí ọ̀rẹ́ yín Honorable Fọlámi pè mí fún? Yeah, sure. Mo mọ̀ ń pa wọn mọ nípa kan tó pè ẹ fún tó pè é ṣẹlẹ̀. bọ̀dá di wáì. tí. ọmọ kékeré ni mí náà báwo lè ṣe máa expect kí wọ́n fẹ́ràn àgbàlagbà bẹ́ẹ̀ yẹn kò possible now. kò possible èmi ni mo bí ẹ nígbà tó máa sọ̀rọ̀ ń sìn ó ní ọmọ kékeré ni ẹ fine ọmọ kékeré ni ẹ. then don't forget the fact that I'm your father ṣé mo wá lè ríbi tí ò dáa kí ni kò máa wọbẹ̀ lọ màá rí gbó nílẹ̀ màá ní kókó rí mi ò ní pùtẹ́tù pé kó gba ọ̀nà tó dáa lọ ṣé wò mọ̀ wípé ọ̀nàrẹ́bù fọlámi tí wò ń wò yẹn láti ìgbà tíyàwó ẹ̀ ti kú kò ní obìnrin kankan lọ́dọ̀ mọ́ àwọn ọmọ ẹ̀ amẹ́ríkà náà jókòó sí so bó ṣe ń ṣe nínú ilé yẹn kò wá òkè gbogbo àwọn obìnrin tó dẹ̀ one thousand tó ti try wọn wọn ń ṣe ọmọ gidi owó ẹ̀ ni wọ́n wà after ẹlòmíì bí kán padànù ni kán dẹ̀ máa gbówó ẹ̀ lọ nígbà tó wá bá mi sọ mo wá òkè kó sí nǹkan tó bá dín ọmọ mi ni ẹ́ so tó bá fẹ́ ó máa fi jẹ́ kí ọlá wọnú ọlá ni àwa fúnra lára wa tó jẹ́ wípé lẹ́bù tá a wà kókókó kò ṣẹ̀yìn ọlọ́run kò ṣẹ̀yìn eh, fọlámìnà ẹni tó jẹ́ pé láti bẹ̀rẹ̀ ayé ẹ̀ pẹ̀pẹ̀ báyìí tá a ti ń bọ̀ láti kékeré lọ́wọ́ ẹ̀ ti ń jí sówó bọ́wọ́ ẹ̀ dẹ̀ ṣe ń jí sówó yẹn kò láhùn gbogbo àwa tá a jọ́ rẹ̀ pàápàá tí a dọ́gba bíi tiẹ̀ ló máa ń fowó ṣe láàánú ṣé tírú ẹ̀ bá wa fẹ́ ọmọ mi ṣẹ́nu mi ò ní dùn kí ni nǹkan tó bá dín bẹ́ẹ̀ just tell me dádé mi ò lè fẹ́ràn àgbàlagbà bẹ́ẹ̀ yẹn he's too old for me i can't i can't do it and ibo lè make him fi boyfriend mi gòkè sí. don't go there don't go there ó gbọ́ iye gangan ni mi ò fẹ́ gbọ́ gòkè tó mẹ́nuba yẹn gangan gangan ni mi ò fẹ́ gbọ́. Ah, lọ́mọ tó jẹ́ pé ọmọ tí o tí o tí o níran tí o rẹ́ ni wa yẹn ni O mu gbó ó mu tí o mu sìgá ó tún ṣe yahoo ṣé gbogbo nǹkan tó ń ṣe yẹn ṣé o mọ̀ pé nǹkan lẹ́gà ló ń ṣe ni no no no no no no mi ò fẹ́ mi fẹ́ mi fẹ́. daddy he will change with time. he cannot change kò lè change ó gbọ́ kò lè change. He will change i will make sure he changes. wo wo wo má kọ̀rọ̀ sí mi lẹ́nu o má kọ̀rọ̀ sí mi lẹ́nu o. mo yà lè fẹ́ràn àgbàlagbà yẹn. ẹni tó máa fẹ́ nìyẹn kò lè mm, gbúdọ̀ ẹni tó máa fẹ́ nìyẹn my friend kí ló ń ṣe ẹni tó máa fẹ́ nìyẹn ó gbọ́ àbò gbọ́ o ti fẹ́ jà fún iye ìjà bí màá bẹ wọ kò lè fẹ́ ta ni kí ló ń ṣe ah, mo ní ìkọ̀rọ̀ sáwọn òbí mi lẹ́nu náà. 我让你学学呗，有人费我，没有人费我，看你的关系。 I don't care what they say, what they say. I don't mind what they do, what they do. All I need is just to get the money, get the money. All I need is just to make the money, make the money. Every day I wanna rock, every time I wanna ball. Every day I wanna kill every girl, but I don't give any fucking shit. Every day I'm making money, making money is my hobby. Anytime I reach out to my reach, so you don't need to tell me you rubbish. Baby girl, bend low. Hallelujah. Oh, it's your boy Mexi B. Oh, I love the way you put it up and down, girl. I love the way you roll it up and down, girl. Jungle Beats, holla at me. Honestly, I really love it, damn so. I don't like to be living all alone. Baby girl, I love you. baby. Baby girl, you got me crazy, do you know? Know what I know, as you know, we all know. Oh, yeah, put it up and down like that. I like the way you put it up and down like that. The way you put it up and down like that. Put it, put it, put it up and down like that. The way you put it up and down like that. I love the way you put it up and down like that. The way you put it up and down like that. Put it, put it, put it up and down like that. Baby girl, I love you, do you know? Baby girl, I need you, do you know? I don't know, I can't live without you. You give me peace and joy every time. Honestly, I really love it, damn self. They are really cute with the way that's soft. I think I'm in love with him. Mm. Do you think he can do it? Well, well, or me. tẹ́lẹ̀ ni mo máa ń compare ọjọ́ orí pẹ̀lú ìfẹ́. But now I know better. Mm -hmm. Yes, because <laughs> Honorable ti jẹ́ kí n mọ̀ pé age is just a number. Well, I'm happy for you, babe. Thanks. Thank you there. You're welcome. And <coughs> mo kàn fẹ́ tún wá you know gist there nípa Honourable Folami. Mm-hmm. Kí ló ṣẹlẹ̀? <laughs> He knows. Yeah, I'm, I'm getting there. He knows how to take care of his woman. Are you serious? Yeah, he knows what you need at the right time without wow. even saying a word. Wow. I'm telling you. so tell me why it's mi ò ṣe ní fọ fún babe i'm happy for you. and then thank you there and my dad is also in support of this so. nice one. Um. i'm good to go. ọ̀rẹ́ i'm happy for you. thanks my friend. Ah. <laughs> oh talk of the devil. mm. Mm. All right ṣáà máa ṣe bọ̀ ní bàbá lè ṣe. ó fi bàbá lè jàre. wọ́n hmm. máa ń tọ́jú rẹ̀. but Moyin, let's be serious. Yeah. look at me. báwo ló yẹ fẹ́ ṣe gòkè. I don't understand. Mm-hmm. gòkè. Mm-hmm. lẹ́mọ̀ọ́kẹ́ o èmi mo mọ̀ọ́kẹ́ o lẹ́mọ̀ọ́kẹ́ o èmi lè mọ̀ọ́kẹ́ o dèdè ojú mi dán gbìnrín gbàrà ọlá tayọ rẹnu wájú o. Ah, rèbè jọ bẹ́ẹ̀ ṣe gba ẹnu géètì wọlé ṣé ò fò dán. mo fò ní. iná gbé ẹ. iná ṣe máa gbé mi ah. níwọ̀n tó yẹ pé o ṣí géètì ilẹ̀. Ah, ah, o get mi o get mi right nítorí sọ fún akọkọ níbẹ̀ ṣì mi la ṣe kí mi la fún àwọn àjànù jẹun mọ́ sọ fún ọ gbọ́dọ̀ jẹun ẹ àti sọ fún a máa rodò a máa de ẹ irun ọkàn ajá má máa jẹ irun ọkàn ayọ̀gbẹ ajá dùn irun ọkàn ajá má máa jẹ kó tó sọ fún ayọ̀gbẹ má jẹ jọ kiri koko níbẹ̀ ló jẹ sọ fún ọ lọ látàárọ̀ bóyá sọ fún ọ ń lọ mo sọ fún ọ mo ń sọ fún mo wá mo wá ọtí mi lé nínú wákàtí méjì àtàbọ̀ náà náà ò lọ o jẹ́ ti yé mi ọ̀dọ̀ àwọn boyfriend yóò yá sí jọ ọ ní lè ń ṣe lè ń gbárẹ́ láti ẹ̀yìn ṣé orí ìdúró ti máa ń ṣe ni mo máa ń ṣe àì ẹ̀ ìmọ̀sán fọkàn ṣe náà orí ìdúró yóò ní wọn máa gùn gùn gùn gùn ọ nìyẹn náà ga jọ ẹ ṣe fi kù sára àwa rẹ̀ jẹ́lọ́fọ̀ àní lọ́fíìsì níbi rẹ̀ jẹ́lọ́fọ̀ kó máa pín ẹni bó dẹ́ ṣe rí mi mò anything wàláì mò ń lè ṣàkóṣàkó èṣù mò ń lè ṣe pọ̀tù ìgbé rẹ ní. ó mà ṣe o ó ṣe fún ẹni torí òlọpọlọ ni. ah because bó ṣe wà yìí ò jí nílé ayé ẹ pé o tiẹ̀ fẹ́ ronú rí ẹ ó ronú pé ìdí security tó wà yìí o pé báwo ló ṣe fẹ́ upgrade pé báwo ló fẹ́ change kúrò ń bẹ o ti rọrẹ ẹ pé pé mi ló máa kú sí ó lọ́pọlọ. dèbè tí o bá sọ fún dédé ọ̀rọ̀ rẹ sọ mo gbà àmọ́ kó ni o máa bu àgbàlagbà kó máa bu àgbàlagbà if you respect bu orí yín burú orí yín ò pé ẹ ti ya wèrè sà forty ogójì ọdún. jọ kí wàá ní kí ṣe sí yẹn. ah ó máa fi respect pè mí o. ok kí n máa pè ní bọ̀dà. ààrẹ ò gẹ́tì rẹ̀ yọ ọ ní yorùbá ti ṣe forty àmà respect ọ ní bó ṣe mi Eh, wo kókó tiẹ̀ wà tí mo fẹ́ sọ fún ẹ. kí tún yà. Hmm. nǹkan tójú mi rí lẹ́nu. ẹ eh? ah! wo oríṣiríṣi ọmọdé ṣe máa làálàá pé nílé rọ irọ́ èsùn rẹ máa jọ kó bẹ́ẹ̀ lẹ́rù. Ah! Ah! Ah! bí. Ah! gbà tí mo rí pé ó dọ̀kùn yẹn pọ̀ ni mo ṣe ṣẹ́ ọ̀nà gbà ibi tí mo wá lọ gbà ibẹ̀ ni mo ti rí madam àti ọmọkùnrin yẹn tó ń tọ ẹnu bọra wọn lẹ́nu tó ń lọ́ mọ́ra wọn bá ní. Ah. èmi wá ní ah, tí bá wá ní tí bá wá fẹnu sọ fún yín lásán ẹ lè ní bóyá Rebecca ń parọ́ mu kàn mú fóònù mi pé kí n fi ìyá òun lè fi rí gbogbo ẹ̀. Oh ah, obìnrin ò mọ̀rẹ́ o ládùúgbò gbogbo rẹ̀ tọkùnrin ń ṣe fóbìnrin bó ṣe pọ̀ tó. Eh, but mi ò gbọ́ ohun tí mo yin olúwa tó ń wá tí kò rí lọ́dọ̀ mi everything ni mo fi tẹ́ lọ́rùn eh, pẹ̀lú bí mo ṣe dàgbà tó yìí mo ń try láti satisfy ẹ̀ náà apart from money torí tí ẹ̀mí ò yan lè mi ò wò ta mi ò ṣe nǹkan kan. Ah, eh, ah, àbí tí o bá take picture yìí sìn màmá ní àbí o mọ tó ń sọ. Ah! ọlọ́run okay okay you can go. ẹ má wò ó sà o. máa lọ máa lọ náà ẹ káàbọ̀ mọ́. Ah, ah, bẹ́ẹ̀bì kí ló ṣẹlẹ̀ látàárọ̀ ẹ̀ tí ẹ pè mí. ọwọ́ mi dì ní mo bí sí ni. ẹ bí mi ní ti bá ọ ẹ lọ bí iṣẹ́ náà. kí ló ṣe yín ayé òkè. mo yin I am not okay. I am not at all. Now, wọ́n fẹ́ kó bá mi wo kinní kan nínú lórí fóònù yìí. Píṣọ̀ tó wà ń bẹ̀ kó identify fún mi. Ìwọ ló wà ń bẹ̀. Ìwọ àti Tálẹ̀ wà ń bẹ̀ tẹ́ ń kí sára yín. Ẹ̀wọ̀n kì í ṣe kiss actually, peck ni. Oh. Um, my ex explained to me that, that that's my ex-boyfriend. Mm. He's been... Ex-boyfriend. So, ẹ tún fẹ́ renew contract. Can you tell fẹ́ ṣe? Can you explain? Hey, eh, yes, I am listening. Ẹ wo, he's been disturbing me ṣe lè mọ̀ pé mo ti marry mo ti wà òkè mo wà comfortable kí mo tún wá káàkiri mo ti ń sọ fún stop calling me stop disturbing me kò gbọ́ mi ó ní mo ṣe ní kí n lọ warning kí n lọ fún ní final warning lẹ́yìn náà bá wo picture yẹn dáadáa ẹ máa rò ẹ máa rí pé inú mọ́tò ni I have no other intention. <laughs> oh God ah tí n bá wá gọ̀jù báyìí lọ kí ni káyé ti pè é no other intention inú mọ́tò ni lẹ́ ń gbẹ́nu síra yín lẹ́nu so tí ò bá sírú picture yìí gan wàá dìnnà ìpẹ́rọ́ ni ó lọ bá ex boyfriend ẹ̀ lórí kíni kí ni obìnrin tó ń fẹ́ kí ni ó fẹ́ tí mi ò ṣe fún ẹ láyé mi mò ń fowó bá ẹ lò mò ń raṣọ fún ẹ nígbàkúgbà mò ń fún ẹ látẹ̀ńṣàn nígbà tó fẹ́ torí tìyẹ tó bá ní má jáde lọ́bi iṣẹ́ mi ò ní lọ tó bá ní má lọ club mi ò tiẹ̀ lọ yẹn mọ́ tó bá ní má lọ báwọn ọ̀rẹ́ mi ò lọ ò ń béèrè owó anytime mò ń fún ẹ. what else do you want? kí ni tó kù tó ń fẹ́? ah my god leave me alone. Moinho. Come back here. Please. Don't cry. cry no more, please. Masakuma. Mapino. For any reason, Timpafi offended, I am sorry. I love you and I still love you. I will continue to love you. Please, wherever, whatever, tó bá fi pé ó kù sí lọ́dọ̀ mi, tó fẹ́ kí n máa ṣe fún tell me. Ah, ah, ah, má jẹ́ kí tiẹ̀ ní gbọ́ kì í jẹ́ kí inú èèyàn bàjẹ́. Look at this. Ìbànújẹ́ ọkàn ló jẹ́ fún mi either your ex or new or whatever you don't need it anymore mo a tough one. i'm sorry. ìjẹ̀bú ìjẹ̀bú ìjẹ̀bú ìjẹ̀bú ìjẹ̀bú ìjẹ̀bú náà wá wá wá hey come and see come and see America wonder. kí ṣẹlẹ̀. má bọ̀ má bọ̀ bọ̀ kí ṣẹlẹ̀. ǹjọ́ mọ̀ wípé ilé tí mo jò dán. ilé oṣù wo ló ń jò. mo ṣe ń pariwo ni. ìgbà tí mò ń pariwo ńkọ́ ṣé ariwo ilé ìjọ ariwo mo gbé fire extinguisher dání. ìjẹ́bú ìjẹ́bú ayàbí ti jáde máa sọ̀rọ̀ kọ́ kí n pè àwọn fire extinguisher ni o. fire extinguisher kọ́ ìyàwó ọ̀gá <laughs> àbí òòrí nǹkan tí mo rí ṣá. kí wọ́n ti rí kí ti jẹ́lẹ̀. àní ṣe lọ̀gá ń bẹ̀ ọmọ kékeré ọmọ ṣépẹ́ni hmm. irú ọmọ yẹn dúró kí ló hmm. máa ń ṣe àwọn àgbàlagbà ìgànnà tó ń kí ní làákàyè hmm àlùmọ́ eh, baby baby mo ní who is baby. sori jẹ́ sọ̀rọ̀ ọkùnrin ẹ eh, ẹ eh, Ṣọlá from the bottom of my heart ma sọ̀rọ̀ ọkùnrin n ó bá gbọ́ ní ìdìmọ̀ jẹ́ kó gbọ́ mm-hmm. like you just see me the mm-hmm. moment I go to Nigeria my accent change mm-hmm. I just came back from London Le? London and àwọn ìṣe rí nǹkan náà wọ́n rí sọ fọ ọkùnrin rè máa ń gbọ̀n tẹ̀lé obìnrin onídìí àkọ́kọ́ níbẹ̀ Queen Elizabeth rè jẹ́ sọ fọ Queen of London Mama Shali òun rè jẹ́ àtòrí àwọn obìnrin So kó o gbé ní London wàá kọ́ ìwà ṣe wọn sórí bí ọ̀gá ṣe ń bẹ́ ọmọ yẹn ṣó ń jẹ́ kó mọ̀ sọ fún àwọn love wa from the bottom of our heart hmm. kí o di ṣe àì ṣó sọ wọn sorry sorry ìṣe òdìrẹ yẹn ẹ jẹ́ ká máa kọ́ ìṣe wọn ṣe ẹ jẹ́ kọ́gà ọ̀dàtọ̀ kọ́gà dídí kunai jọ ṣé ìwọ yorùbá máa fún mi lówó ṣù. ṣé o ní family kí ni tèmi. kí n bá ní family nítorí sọ fún ẹbí mi tí mi jẹ́ ọ̀nà ọbẹ̀ ẹ gbọ́dọ̀ di ẹ̀jẹ̀ kọ́gà ẹ̀jẹ̀ kan bẹ̀ kọ́mọdé bẹ́ àgbàlagbà kágbàlagbà bẹ́ ọmọdé òun ra yé so bọ́gà ṣe ń bẹ ọmọ yẹn sìn lọ́gà ò ní ṣe é kú. it's right ni ọ̀gá ò ní kú. ẹ o má jẹ́ kẹ́mi ọ̀gá gún tó sọ́fọ́ ń ọ̀gá bá tí sọ́fọ́ ọmọdé rò ń bẹ́ òkè jọ ṣé bilẹ̀ bá ṣúná ẹ̀ ṣọ́gà má pè sùn bẹ́ẹ̀dì sọ́fọ́ ọ̀yá mọ ẹ̀yìn rẹ wa. fún. gbà. gbà. gbàrà tẹ̀yìn. yà ń jẹ ọ́. òun rẹ yẹ. yà ń jẹ ọ́. n wẹ́bà lè ṣe jẹ́kọ́ mọ jẹ́kọ́ bẹ̀ jẹ́kọ́ gàbẹ́ ọmọdé. ṣá wo tó bá mọ fámílì àwọn ọ̀gá jẹ́kọ́ mọ o. ọ̀gá ti ń lọ o. ẹ ọ̀gá lè lọ bí kíbi. wọ́n ti ń lọ. ẹ lè gba thousand èrò rẹ̀ má gbà bílíọ̀n ẹ lè gba mm. gbà bílíọ̀n jọ jẹ́ kí n jókòó sálẹ̀ wà rẹ̀ jọ. jẹ̀bù. ẹ jẹtẹ jẹtẹ jẹtẹ ọgá ti ń lọ o wọn ti ń lọ o i just grab for lende olóṣì fọ ẹ má ní fọ́tì mi nára ẹ fi lẹ fọ́tì mi lọ́dún ẹ̀ ẹ má dì mọ́ dára. ìyá ń jẹ oníyan ṣé fọ́tì wọn èmi fẹ́ gbọ́ fọ́tì kí n dá dúró. Ah, ìdílé pẹlẹbẹ bíi ti gbá wàrà yìí o ti yé mi dáadáa oṣù. wọ́n ṣe máa ń bẹ́ ònìyàn rẹ yẹn you pet someone you love from the bottom of your heart bá a rẹ̀ mo ṣe máa ń sọ erin nìkan lọ́tọ̀ ìwọ ẹ̀fọn ń gbé Are we still in power? Ah, mm, forever. Olóṣèlú. Politician. Ẹni torí ẹ ò bá pé tó bá wà rín ẹ máa tì tí tí tí tó fi máa kó sí kòtò ajá sí kànga ajá sí túbú awọnú òkun lọ gbìyì kẹ tó dẹ̀yìn lẹ́yìn ẹ̀. what do you mean ìgbà ò gbọ́ statement ẹ mo are we still in power only ní forever ẹni kò sí ìgbà kan ò lọ bí òréré kò sí nǹkan tó wà forever kò sí nǹkan tó wà láéláé yàtọ̀ sí ọlá ọlọ́run ọlọ́run ọba nìkan lọ́ba apani lọ́ba amúni lọ́ba ajíni ọlọ́run ọba ló lágbára òun nìkan lẹni tí wọn ò lè gba agbára ẹ̀ lọ́wọ́ ẹ̀ for life títí láéláé táyé fi máa parẹ́ tó tún fi máa padà dé ọlọ́run nìkan ló lágbára kò fagbára lẹ̀ you see má jẹ́ kí n tàn ẹ́ ọmọ mi sori whoever tí ọlọ́run bá gbé ọlá lé lọ́wọ́ nílé ayé tá wà yìí bóyá ó fún ẹ lówó ni àbò wà ní position kan àbò wà ní nkíà nǹkan kan fúngbà díẹ̀ ni you just do your best and leave the rest hmm. ká ṣe wọn bàtà máa ṣe ká fi yòókù lẹ̀ ni hmm. Hmm. a lè sí mbẹ́ forever o má di silver rẹ. òótọ́ rẹ̀ lẹ́sọ̀ mm-hmm. ṣe rí ibi tẹ́ ẹ sọ̀rọ̀ dé yìí èmi ò rò débẹ̀ rárá mm-hmm. ah! mi ò rò débẹ̀ agbára olówó ọpọlọ ní ilẹ̀ níjọba àgbà yín á túbọ̀ pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ lórílẹ̀. àmín. òótọ́ rẹ̀ mo fẹ́ kẹ́ mọ̀ ọ̀gá èmi ò sí nínú àwọn òṣèlú ẹlẹ́tàn hmm. torí nǹkan tẹ sọ lẹ́ẹ̀kan yẹn èmi ń tó yan òun bá ṣe rí òun ni mo máa ṣe sọ bínú mi ṣe rí ni mo ṣe sọ tí mo sọ yẹn. Ah, ok that's okay that's okay ṣe olóòótọ́ kọ́ ló gbélé yẹn. àwọn èèyàn ẹ wò ṣẹ́rí bẹ́ẹ̀ mú lẹ́yìn ọ̀gá ẹ̀rọ bá mi tó lójú ẹ̀mí mi lọ ohun tó wà níbí ó pọ̀ jù. Hmm. Ah! ó kí mọ́lẹ̀ ní inú ghana mosque lọ kọ́kọ́ kó sí mo ní kò jọ̀ọ́ kọ́ bá mi pààkì ẹ̀ kọ́. ṣé wo mọ̀ pé igbe ńlá ni màálù máa ń ké ni owó ńláńlá náà lolóṣèlú máa ń fẹ́ ẹ̀ má jẹ́ ó pọ̀ ju o kò sí ohun tó máa ṣe ẹ́ o kò tó ló yẹ kó wí má sọ pé ó pọ̀ jù. kò tó hmm. ohun tó gbọ́dọ̀ máa lọ́gbọ́n sí i. ṣe mọ̀ pé pàápàá nílẹ̀ tá a wà yìí kòtó kòtó ni problem gbogbo wa la máa ń bá wọ kòtó hmm. kòtó hmm. wo ọmọdé yìí Rebecca ìbòlè ilé ìtúnṣẹsẹ wọlọwọlọ lọ báyìí Rebecca kò kọjá kíchìn yẹn o mi ò bínú gbé báàgì yẹn lọ sí bedroom mi owó ló wà ń bẹ o. pẹ̀lẹ́. Yes, Uh, yes, Kọ́ládé, eh, ọmọkùnrin pè mí o. ah Ọ̀gá. Yes, eh, orí mi. Mo ti mọ ẹni tẹ́ fẹ́ sọ. O ti mọ. Ẹ nígbà tí dárúkọ ẹ̀ rárá. Èmi ti sọ fún pé gbogbo ohun tó ń bàbọ̀ yẹn kò sọ̀rọ̀ bẹ́ẹ̀. Ọ̀gá, hmm? ẹja ni kò kì í ṣakọ. For real. Bẹ́ẹ̀ni, àwọn ah, ò kì í ṣe ọ̀jẹ̀lú. Hmm. Òṣèlú làwà hmm. mo dẹ̀ ti jẹ́ kó yẹ wípé bó ṣe rí gangan nìyẹn gbogbo rádaràda tó fẹ́ gbé wá síwájú yìnyẹn kò sọ́nà ń bẹ́ o. ó ti tán mo ti káwọ́ òkè because mo mọ̀ pé obedient servant ni ẹ́ o lè rí dúdú kò pè ní pupa fún mi mm-hmm. bó ṣe wí yẹn mo ti gbà bẹ́ẹ̀ ọlọ́run á wà pẹ̀lú wọn náà ṣùgbọ́n sọ fún àwọn tó kó ẹ̀kọ́ máa rẹ́dì tó bá dọ̀là oníkálukú ẹnu gbogbo wa dùn lọ́lé. báwo ló ebù. ìtọ́jú kọ ẹ̀gbọ́n. Rebecca ẹ ṣòro pé mò ń pè ẹ ṣeré ní báyìí what's wrong with you ṣó ó yẹ kí n máa pè ẹ bí ẹ méjì bí ẹ mẹ́ta kó tó dáhùn ni you better be careful páàgì tí mo ní kó gbé lọ sí bedroom mi lánàá àbí o rántí lọ gbé wá fún mi eh, tí etí ò bá dùn ẹ́ in tí mo ní kò ṣe kó lọ ṣe right now mi ò ní repeat. Yes, sir. <laughs> hey. Hey ẹ̀pẹ́ yẹn fẹ́ pọ́n mọ́. sí báàgì yẹn fẹsẹ̀. o rí kíni. nígbà tí màá dé òkè mi báàgì tí o gbé lọ sókè. bẹ́ẹ̀ni sá kí ni mo sọ fún ẹ pé ó wà ní báàgì yẹn lánàá nígbà tó fẹ́ gbé. tàtí <laughs> mo dé ẹ ní owó wà bẹ́ẹ̀. o dẹ̀ chẹ́ẹ̀kì ọ kọ̀nfàmù ẹ̀ ni ẹni ìbí wò tiẹ̀ kọ̀nfàmù èmi nígbà tí mo lókè mo rí pówó ni mo rí pówó ni ibi táwa ń lọ nìyẹn ṣé báàgì kan máa dédé disappear ni ah, nígbà tó máa dàárọ̀ mi ò rówó mi ò rí bag. Ah. Oh. Very good wàhálà ni o wàhálà ṣẹlẹ̀ o ní àná kọ́lá wá síbí ó gbé owó kan wá mo dẹ̀ pé Rebecca pé bá mi gbé lọ sí bedroom mi ó dẹ̀ gbé lọ síbẹ̀ so owó yẹn là ń wá lóde wàhálà báyìí láàrin náà. ah ibo ló gbowó sí. mi ò mú mi ìmọ̀ gbogbo pé bó ṣe ní kí n gbé lọ sókè mo dẹ̀ gbé sókè mo dẹ̀ padà bó ṣe ní kó gbé lọ sókè òun ló gbé síbẹ̀ ó ṣe tètè jẹ́wọ́ ẹ ẹ. ó ń parọ́ ó tún parọ́ ẹ wò ó ẹ tẹnu dáadáa o ó bí mo ṣe àti ọjọ́ tí mo ti dé nílé mo ti mọ̀ mo ti ń rojú ẹ̀ mo ti mọ̀ kó máa ní owó mi ní ẹ. oh good Kọ́lá ó wà wàhálà wà very good inú mi dùn bó ṣe débí ṣé ìwọ ló gbé báàgì owó wá síbí lánàá òun rántí pòun ló gbé lọ. Eh, owó ní Rebecca lẹ pè é ní kó wá gbé lọ sókè. owó yẹn ló di wàhálà là ń wá láàrin láàárọ̀ yìí owó ti disappear. ẹ eh? hmm. ten million naira. gbọ́. má kẹwọ́ má eh, kẹwọ́. no no no no no no no no no no no ìwọ ló gbé wá. bẹ́ẹ̀ni. Rebecca ló gbé lókè. now. ẹ ẹ ẹ tẹ̀dúná uncle ẹ̀yin lẹ gbowó wọlé àbí. èmi mo gbé owó yẹn wọlé owó yẹn pọ̀. owó yẹn ah. pọ̀. bẹ́ẹ̀ni. lọ́wọ́ cross check ẹ̀ nígbà tẹ́ gbé ọ̀gá. ẹ nígbà tí mo dókè mo chẹ́ẹ̀kẹ́ o mo rí pé owó ni o. ẹ wo ọkọ mi èmi máa sọ pé kẹtẹ àwọn pípù yìí nínú dáadáa ah. because mo ṣe ń wò wọn yìí ó lè ó lè tijọ́ plan ni. irú ọlọ́run àmọ́dá. Eh, eh, eh, ní tìrú kọlá dìá ntẹ́mi wá ń rò ní nígbà tí kọlá wá bí lánàá ibi ló jókòó mo dẹ̀ pé Rebecca àbí mo ní gbé báàgì yẹn gbé lọ sókè lẹ́yìn ìgbà tí òun gbé lókè Kọ́lá jáde nù léyìí kó padà síbi mọ́ after that tóun jáde èmi gan wá lọ sí bedroom mi mo dẹ̀ rí bag mo dẹ̀ ṣí mo dẹ̀ tú mo dẹ̀ bá owó ń bẹ̀ iye tó yẹ kí n bá ń bẹ̀ ten million naira náà ni mo bá níbẹ̀ and uh, mo dẹ̀ ń rí wípé mi ò rò pé arán ọmọ igun òkè mọ́ lánàá yẹn èmi àti ẹnìkan náà la wà lókè ìwọ ló ní eh, eh, opportunity láti wọ bedroom mi láti jáde láìmọye ìgbà lánàá i am now putting it to you mi ò mọ̀ bóyá bóyá o lo misplace ẹ̀ bóyá o gbé kúrò níbi tó wà o gbé síbì kan àbí something like that uh-huh. mix up bóyá o misplace ẹ̀ bóyá nígbà tó lókè o gbé kúrò níbi o gbé síbì kan ṣé o mọ̀ pé wọ́n ló ń wọlé ló ń jáde lánàá ló ṣẹlẹ̀ ìbẹ̀rù. a jẹ́ pé tí accuse mi nìyẹn wọ́n oh, ti accuse mi pé mi mo gbowó yìí. i'm not saying that mi ò sọ bẹ́ẹ̀ gbọ́dún tí mo ń bẹ́ẹ̀. don't worry èmi náà ti ń dọ́gbọ́n ro ohun tó ń ṣẹlẹ̀ àwọn àgbábọ̀ wọn ní asọ̀kúròjọ́ kí náà ló ń ṣe. ọ̀gá kò gbẹ́nu mi ẹ̀yin náà lè máa tún délẹ̀. ilé ló ń tú bí wo ò bá mọ̀ ilé nirú wọn máa ń tú ẹ ṣé àwọn èèyàn máa ń bèèrè pé tí èèyàn bá ti ń dàgbà ṣé ní bẹ́ẹ̀ náà ni ọpọlọ èèyàn máa ń sáré descend wálẹ̀. ìgbọ́jọ bó tẹ̀lé yín ó ní làákàyè pípé lẹ́yìn ó làákàyè pípé ní mí. pé mi ò ná ọ̀pọ̀lọpọ̀ lẹ́kún àbòsí tó ń ẹkún èkélé lẹ́yìn náà instead of kó ṣàlàyé kó explain tẹnu ẹ o sunkún jáde lọ ó ti yé mi náà náà ah èmi ò ní gbà don't worry uh, you can go they are discussed tiwa ìyẹn ò ṣe issue a ṣàlàyé aláyàgì. mo ní ṣé kí n má tọ̀ ẹ́ àpọ́nlé ni àfọwọ́ra ó lè ló lè màmá jẹ́ tá a bá ń da ọ̀rọ̀ pè ni màmá sọ pé òun ṣe àfọwọ́ra ó lè ní ẹ̀ náà náà wọ́n gbé owó sínú ilé owó yẹn ò lẹ́sẹ̀ tó máa fi rìn ìwọ nìkan dẹ̀ ló láṣẹ sínú yàrá ọkọ ẹ báwo lowó ṣe rìn ten million naira ten good million naira ọmọ kékeré ara ẹ kí ló fẹ́ fi ṣe ẹ ṣe ṣe olè ní ẹ tẹ́lẹ̀ ni ó ń jalè ńgbà tẹ́mi àdó wà lọ́dọ̀ èmi àti ìyá ẹ̀ níbo ló ti bẹ̀rẹ̀ ó dẹ̀ bá sọ̀rọ̀. kò yé mi náà kò yé mi náà ìjọ olùbẹ̀rẹ̀ gbogbo pálapàla ẹ̀ ọlọ́run ti wá mọ̀ ẹ̀ṣẹ̀ bí dábìí ẹ̀ tí ẹ̀ ti pọ̀ lọ́pàá tọ́wọ́ ọlọ́pàá bá dé mi ìdè ní dá sí i wọ́n máa máa mú ẹ lọ ní kò tó bá dá torí ẹ tó bá jẹ gbì ló máa kú gbì. straight straight wọn á kó ẹ ṣùgbọ́n ò lẹ́kọ̀ọ́ Mm-hmm. èyí tí mo pè lọ́kọ̀ gbẹ́rin mi jẹ́ ẹ̀yin náà ètú gbẹ́rin mi jẹ́ ah. ẹ pè mí lọ́lé. Ah, ṣé o ń ṣe olè ni olè ní ẹ kí ló fi yàtọ̀ sólè nígbà tẹ́ ń gbélé ìwọ ló ń wọnú yàrá ìwọ ló lásẹ̀ sínú yàrá wọn ní ten mílíọ̀nù náírà sọnù níbo ni kò fẹ́ wá sí tí ò ń ṣe wọ. ibo ló tiẹ̀ ti rí gbogbo pàlàpàlà tó bẹ̀rẹ̀. ìwọ́de ni stranger Abi. Eh, eh, eh, ẹ jọ ẹ mọ mi ah. à ń pè lówó ò ti náà ronú o ọjọ́ bàbá mi bọ̀ mo kàn rò pé kí n fẹjọ́ ẹ̀sùn yìí ẹ bá mi halẹ̀ mọ́ kó gbowó lé kí ni tí wọ́n á bá débi ọ̀rọ̀ ọlọ́pàá fọlá mi fọlá mi ó wá fi ẹjọ́ ọmọ sùn pé ó jalè a dẹ̀ ń ṣe nǹkan tó necessary gẹ́gẹ́ bí òbí o tún sọ wípé ẹ ṣé ọwọ́ tó lè lo fẹ́ ká fi mú kí ló fẹ́ ká fi mú lè. àánú ah, mi ni ẹ bá mi bá ẹ wò ó ẹ má jẹ́ kọ́ ọmọ yẹn fi ronú ṣe rẹ̀ léṣe ó ti ń ro ẹ wo bó ṣe ń sunkún yẹn ó ń lọ ronú ni because mo mọ dáadáa o mọ́mí ẹ jọ ẹ lọ bá mi bẹ̀ ẹ lọ pẹ́ tẹ̀ kó má sunkún mọ́ kó gbàgbé ẹ kó gbàgbé everything. ẹ gbọ́ etí ilé ìjẹ́kú fi ronú ṣe léṣe amúnibú ni ọmọ ni nà hmm. ah, ó fẹ́ ó fẹ́ máa stay wa pẹ̀lú gbogbo irú irú nǹkan báyìí adébísí ọmọ ó pẹ́ kọ́ tí mo máa fi ojú ẹ̀ nílọ̀ dé iṣẹ́ ò ti ríran ọ̀rẹ́ mi iṣẹ́ ò ti ríran báyìí mi ò ní ẹ̀bà wí tó báyìí. má jẹ̀fọ́ má jẹ̀fọ́ ah, jẹ́ ká bọ́ ọmọ wíjèrè. tó bá dùn kí lèèyàn ṣe ní jẹ́ ah, eh, she's my love eh, tẹ́fọ́ bá dùn ká jẹ́ kí lèèyàn ṣe ní. Ah. ọmọ erin fọláyàgì erin fọláyàgì ikú ikú kí n pẹ̀tà lọ́dún ìran ó ṣe wọ́ ó dé wọ́ ẹ̀kan sára sí ìlérí fọlá mi. Okay, so mo fẹ́ bá yín ṣe tea fún breakfast then kí lẹ máa like fún brunch ṣé rice àbí òkèlè. Rice ma better. Okay, darling. Agent, jẹ́ n tètè lọ bá yín po tí ẹ I'll be right back. Okay, my darling. Thank you. Ẹ̀rín fọláyà gé. Ẹ̀rín fọláyà gé. Ikú ikú kí n pẹ̀ta lọ́dún ìran ó ṣèwọ̀. Ó dèwọ̀. Ẹ̀kan sára sí ẹ̀rín fọlá mi. ẹ̀kọ́ sára sí erin fọlá mi. ọmọ erin fọlá yagi mm-hmm. ikú kì í bàtà lójú ìran ó ṣèwọ́ ó jẹ̀wọ́ fọ́gbẹ́rì nìkan erin nìkan nìkan nìkan o. bínú ti jìn lójújì yíyọ ẹkùn tó jọkọ ẹ̀gbọ́n ibi máa kẹsẹ̀ sí nàgà ni mò ń wò kí n má bàjẹ́ mm-hmm. ah. Yeah. Oh my God. Ah, ah, àbí mo yan olúwa ó poison jí ó wá gbélé mi lọ́wọ́. Ah, eléyìí ò ń ṣojú lásán mọ́. Ó fi poison sí tea fún mi. Bínú ti jìn lójú jìn yíyọ ẹkùn tójó kọ ẹ̀gbọ́n. kẹsẹ̀ sínú ọ̀gá ni mò ń wò kí n má bàjẹ́. Mm-hmm. Eh, eh, mo fẹ́ sáàbù oúnjẹ ọ̀gá. ó fẹ́ sáàbù oúnjẹ ọ̀gá. bẹ́ẹ̀ ni. oúnjẹ tó ṣe àbí. bá ń dá plate padà. mi ò rán iṣẹ́ mi ṣèbí mo sọ oúnjẹ mi. no problem. ṣé o ti jẹun àbí ẹ ti jẹun. mo ti jẹun. ó dáa bye bye. Yes, ma. Thank you. Yíyọ ẹkùn tí ó jó ká ò. Èmi Fọlábí. Ọmọ ọba tí ń fọlá yagi. Àjànàkú ò jẹun jẹ́jẹ́. Bẹ̀rẹ̀ méjì bá mú mi àmọ́ àgbọ̀jì gbọ́ mi. <laughs> Gbogbo mo tiẹ̀ fapóró yìí sí o àjànàkú kan kò gbúdọ̀ ọmọ tí ẹkùn bá bí ẹkùn níjọ àfòpin náà tọ́lọ́hún yóò pa fìtílà irọ́ ń sá bó pẹ́ bóyá oh. ara rẹ̀ ni yóò pa. sára sí ẹni fàlámì ò ẹni nìkan ló ìwọ ẹ̀fọn nìkan. erin nìkan ló ìwọ ẹ̀fọn ń gbé. erin nìkan ló ìwọ ẹ̀fọn ń gbé. nìkan nìkan ẹni bá rí ẹ̀rín kọ́kàn sára sí hmm, i. Eri Fọlámi. Eri ẹsẹ̀. kí ni mò ń wò yìí o ti ń jẹun ṣáájú ẹ ṣe mọ̀ pé ẹ̀yin wà lókè ẹ̀ ń take that so mo wá rò pé ẹ máa pẹ́ ṣetán and then mm. ebi ti ń pa mí gan mm. eh ok no problem mo kàn rí i pé irú ẹ̀ ò ṣẹlẹ̀ rí àjọ máa ń jẹun papọ̀ ni. Eh, sorry about that ẹ má bínú. Ah, no no no no david kò fẹ́rẹ̀ sáré bá mi lọ mú fóònù mi mo gbàgbé ẹ̀ sí wàá rí ní orí bẹ́ẹ̀dì níbi pílò mi. ok ẹ jẹ́ tẹ́lẹ̀ nítorí dáa pé honorable fẹ́ ó fẹ́ ó máa pè mí mi ì dẹ̀ fẹ́ miss call ẹ̀. ok tó ń bọ̀. o ṣe máa dẹ̀. thank you tó bá ti rí tó bá ti gẹ̀ẹ́tẹ̀ kó sọ fún mi kó sọ fún mi pé o ti rí o. Ikú hmm. ń dẹ dẹ̀dẹ̀rẹ̀ dẹ̀dẹ̀rẹ̀ ń dẹ́kú. Màá jẹ́ kó mọ̀ pé Ìbàdàn ló òun láìpẹ́. Ọ̀fẹ́ sẹ́ẹ̀bù mi ní rice tí wọ́n dish oúnjẹ tí wọ́n sè mi ò tí ì jẹun lásán tí ìlàsán ló ṣe fún mi ló kọ́ ìsinlẹ̀ bí o bá ń ṣọpẹ́lọpẹ́ ọlọ́run tó ní kí n ti náà jára àbí ọpẹ́lọpẹ́ ọlọ́run tó ní kí n ní apò oró tí mo fi pọ̀ ọ wá jókòó bí òun jẹun so ẹ bá wa yọjú wà ní kọ́mọ̀dọ́ lọ yọjú lọ́wọ́ bàbá yín wọn ní bàbá yín ò fọhùn mọ̀ wà máa pariwo <laughs> wà máa sọkún ẹlẹ́yà ayé o ayé o. yíyọ ẹkùn tó jọ ká o. wọ́n ní ẹni yàrá lóko ìwọ tó fẹ́ lẹ̀ tèmi ọlọ́run fún ẹṣin ẹ jẹ́ kí mo máa pọ̀ iṣẹ́ ra ẹsẹ̀ báyìí ìgbà yẹn wà mọ̀ pé máa pa sùn. ibi ẹyin bá tẹ oúnjẹ ní fún gbogbo ẹranko kẹranko ọmọ àjànàkú kan kò gbúdọ̀ yára. Hmm. ọmọ tí ẹkùn bá bí. oh good. ẹkùn ní ìjọ. Ah, ẹ ṣe díẹ̀. you're yes. welcome. Uh, eh, chicken serve oúnjẹ yín sí. di my english. no problem. okay. no problem. àpárá ni jẹ́kùn. means what? ẹ eh, ǹ tí mo dá aláàjì sọ ni pé tí ọ̀nà rẹ̀ bù bá pè màá lè tètè píkẹ́. ìtumọ̀ ẹ̀ nìyẹn láti try láti máa kọ́ Yorùbá dáadáa. àwọn òwe Yorùbá yẹn gan. Hmm. ó bá ti tó ẹ kí n. it's okay. Ah. you fine ah, now. ilé náà ti tó ah. kò tún gbọ́dọ̀ pọ̀ jù báyìí lọ. ẹ fẹ́ jẹun púpọ̀ nìyẹn o. omi ò gbọ́dọ̀ tẹ̀yìn wọ̀ gbẹ́lẹ́gùn. ẹ̀yin àtọ̀ òun èyí ṣá. Eh mo pẹ́ tí àwọn bá ti jẹun jù omi á wọ̀gbìn lẹ́nu. ok hmm. ṣe láì pọ̀nmọ́ náà. ẹ ṣáà ti rọra fọbẹ̀ sí kékeré. pọ̀nmọ́ rọra fọbẹ̀ kékeré sí fọbẹ̀ kékeré sí. ẹ fẹ́ pọ̀nmọ́ ni. no no no okay. fọbẹ̀ sí fọbẹ̀ sí dé. ok. thank you. you're welcome. Thank you. I drop it. Mo fẹ́ máa rí ẹnu tiẹ̀ náà kájọ máa jẹun báyìí. <laughs> Of course. Ẹ máa jẹ. Ẹ dẹ̀ máa láìkẹ́ gan. Ah, of course, I trust you, ṣebí wọ̀ ni. My dear. Yes. Wọ́n ní bí pẹpẹyẹ bá mi òkúta kí ló máa fi ṣe? I don't know. omi ló fi ń ṣu hmm. ògbọ́ orin ni àwọn olórin ni bí pẹ́pẹ́yẹ bá jẹ òkúta omi ni ó fi ṣu. Hmm? kí ló túmọ̀ sí. ìtumọ̀ ẹ̀ ni pé oúnjẹ tó ṣe yìí ó dùn jù <laughs> ó ti dùn jù. <laughs> Hmm. ẹ mú mi. ẹ mọ mi sí. thank you mamu mamu èrò mi ń sìn hmm. ìtọ̀ la máa fi tọ̀. <laughs> Hmm. bọ̀ ṣe mọ̀ pé omi da nínú system dára. and then babe hmm. ṣe mọ̀ pé mo sọ fún yín pé èmi ni mo fẹ́ lọ visit àwọn parents mi. yes. so tí má ti jẹun tó ń sìn máa wọnú ẹ lọ máa dress up. má ṣe bẹ́ẹ̀ nígbà tó sọ fún mi lánàá kí ni mo rí fún ẹ mo ní màá gbé ẹ màá gbé ẹ dẹnu ọ̀nà ilé àwọn pẹ́rẹ́ǹtì ọ̀bọ̀ ọmọ pépéré lọ́lọ́gbọ́n jí ni ẹnìkan kì í bókun ẹyẹ lórí ìtẹ́ pírí pírí pírí lọ́lọ́gbọ́n jí màá bí ẹ débẹ̀ ó sì wà láà nígbà tó jẹun tán èmi change màá bí ẹ débẹ̀. Afa ṣé chairman ti rẹ́jì. okay kò sí problem ṣé everything ṣáà ti ṣe check ní àwọn ọ̀pọ̀ sáìn ti lọ already. Ah, kí ló ṣe. ẹ gbé lọ kò sí problem. ọkọ̀ tó ṣe náà ó tó bí three months láti service ẹ̀ ọ̀gá òde kì í lò náà kàn fi lẹ́lẹ̀ gbogbo ìnà ó ń stress kó kà tiẹ̀ fún mi kí ẹran kan máa fi lọ eh. kí ẹran fi kú sí àdúgbò. láìkẹ́ àbí ah, kó kàn máa fi ṣayé káàkiri <laughs> kò sí problem má bẹ̀ báwọn sọ̀rọ̀. irọ́ ni. Ah, ah, ó kéré nu orí tọ́lọ̀ ń ṣe fọ́gà. wàá bá wọn sọ̀rọ̀. Hmm? <laughs> Not really. Not really. <laughs> Ẹ káàmọ̀ dà. Kí ni ìwọ idiot yìí ṣe ń ṣe nílé yìí? no wọ́n rò pé wọ́n ti sack ẹ tipẹ́tipẹ́ ni yes yes because you're a thief ó lè ní ẹ́ ọjọ́ kìíní àná tó gbówó wálé ta ló cross check ẹ̀ tó wọ́n fi sọnù ṣé owó kan máa dédé rìn ó máa lè sọnù fúnra ẹ̀ ta ló cross check owó tó gbé wá nobody because ó ti mọ̀ pé ọkọ mi o ó trust yín so o ti wá plan pẹ̀lú bóyá mail àbí anybody ó wá gbé fake money wá sílẹ̀ onípò ògbówó ògbówó wọlé yes tó bá gbẹnu sọ̀hún máa gbọ́ etí ẹ̀ ni ta ló pè sọ̀rọ̀ kí ló ń ṣe nu lẹ́yìn kí ló ń ṣe kí ló ń ṣe mí báyìí ìwọ olè lásán lásán àjọ owó gbé. mo yin irú ọ̀rọ̀ wo ló ń dálẹ̀ yìí ọ̀rọ̀ tó ti kú tó ti rùn tá ti bẹ́rì tá ti gbàgbé ẹ̀ nìyẹn náà why saying that now and i told you i told you times to the number mo ní gbogbo àwọn boys tó rí tó ń bá mi ṣiṣẹ́ yìí mo trust gbogbo wọn kò sẹ́ni tó ń jalè. Oh! especially ẹni tó ń accuse yìí kò jí mi ní nǹkan rí many things ti dèmi àti wọn pọ̀ especially owó àìmọye ó ti dà wá pọ̀ rí wọn ò gbé mi lówó rí gbogbo wọn ò jalè mi rí náà o kò accuse ẹni ẹlẹ́ni wrongly ni why so nǹkan tẹ̀ ń try láti sọ nísìnyí pé ẹ trust àwọn workers yìí àwọn olè yìí ẹ trust wọn jù mí lọ oh, no ẹ trust wọn jù mí èmi èmi ìyàwó yín lọ. no no no i'm not saying that mo trust wọn náà bí n ṣe trust ẹni mo trust wọn but má pe anybody ló lè má accuse wọn wrongly. No, mm. that is what I'm saying. No problem, you've said it all. Hey, trust me nìyẹn. Ẹ kúkú ẹ kúkú lè accuse mi pé mi mo gbowó yín náà. Madam. Madam. Madam. Madam. Madam ẹjọ kọ́kọ́rọ́ gẹ̀ẹ́sì náà mi ò ta ẹ̀wọ̀n ìlú rẹ̀ wá ní ìjà sọ̀wọ́ ọwọ́ mi ò wọ́pọ̀ jáde aláwùjọ o. gbẹ́nu òṣìlẹ̀ oṣù mi madam fajansi oṣù ògbẹ́nu kalẹ̀ ẹ̀bẹ̀ yẹn ọ̀rọ̀ tó gbẹ ọ̀nà yẹn wá oru ẹnu wá gbẹ́nu tẹ̀lé madam. ìwọ lọ sí ilé ẹ̀ ilẹ̀ fún ọgbà báyìí ó dà o ọkọ mílíọ̀nìà má kàn mí jẹ ṣùgbọ́n. mi ò Honorable Folami not today mi ò tẹ̀ ráyè tiẹ̀ báyìí. oyin hmm? ṣé o mọ ifá. mo mọ fá. o máa ń gbọ́ tó máa ní wọ́n máa ń gbé ifá ṣánlẹ̀. bẹ́ẹ̀ni. abẹ́kọ̀ hmm. o dẹ̀ máa ń gbọ́ pọ́n náà máa ń kó. Mm-hmm. o dẹ̀ máa ń gbọ́ tó bá sọ pé àìtí kò fa ńlẹ̀ ifá ti ń ṣe àmì. ifá ti ń ṣe ara tí mo sọ nìyẹn <laughs> àti kúrò bí ń sìn. Mm olówó tó gba ìyàwó ọ̀lẹ o tún ti ń pè ẹ́ kí lọ̀lẹ́ mi fẹ́ ṣe báyìí sí. <coughs> gòkè má jẹ́ nítorí olówó ò gba ìyàwó ọ̀lẹ kankan ọ̀nà Fọlámìtàn òye is an old man ó ti dàgbà kò dẹ̀ ní pẹ́ kú and then tó bá kú tán èmi àti ẹ̀ a dẹ̀ máa bẹ̀rẹ̀ fẹ́ wa níbi tá a drop ẹ̀ sí. Si àbí kí ló ní mo sọ o. ìwé tó bá sọ bẹ́ẹ̀. àbó ò ní fẹ́ mi mọ́. Hmm? that reminds me. Hmm. jọ o ten million naira tí mo kún fún ẹ ibo ló ná dé. Màá ló sọ bẹ́ẹ̀ sá. Pardon? ta ló sọ bẹ́ẹ̀ sẹ́yìn mm, níbo ni olówó olówó lè gbà ẹ̀wọ́ rẹ ta ló mm. sọ bẹ́ẹ̀. nǹkan tí mo lọ kọ́ nìyẹn. kí ló sọ. àní <clears throat> ten million naira tí mo kó fún ẹ ibo lẹ bá mi ná ọ dé. so ohun tó sọ tẹ́lẹ̀ nìyẹn. bẹ́ẹ̀ni. sọmọ kí mi ò gbọ́. Mm, mo realize. oh right lóòótọ́ o. Ah, mi ò lè mọ báyà àti bá pé account officer mi láti lè jẹ́ kí n mọ iye tó kù níbẹ̀. Mm. and àti uh, mo fún wọn àwọn gift kan fẹ́ẹ́ tó lẹ́nu thank you tí mo sẹ́ǹdẹ̀ sí ẹ. so owó mi lẹ́yìn kò fi máa ra gift mi. má bínú kí ni ká wá fi ra fún ẹ. owó ẹ̀yìn ni nà ń sọ lówó ni. má bínú tó ti yẹ bọ táìmù yẹn mm. owó tó wà lọ́wọ́ mi nìyẹn tí mo sáré lò fún ẹ. Mm. mo sáré lò táìmù. bí ẹ̀dẹ̀ sáré change nígbà tó fẹ́ bẹ̀rẹ̀ yẹn fẹ́ bèrè owó lọ́wọ́ mi ojú ẹ̀ dẹ̀ sáré change. ọ̀rọ̀ owó là ń sọ yìí náà kò ṣe ní change. ojú ẹ̀ tẹ̀ ti change ẹ̀mí ìjẹun. ìgbà tó ti jẹran tán. bébì ọ̀dà tá torí owó yẹn wà òkè ok. àwọn òkè wa wà tó wọ́n tó yẹ sọ fún pé bàbá ṣe ní owó yẹn àwọn ọmọ àgbà tó fi ṣe kí ẹ. mo yí kí ló ṣẹlẹ̀ náà. inú mi mo yí. jọ mi ló mi fún mi ló mi. ọ̀tọ̀ mo mú sí i mo yí mo yí mo yí mo yí okay mo yí mo yí dìde dìde dìde mo yí mo yí please stand there mo yí mo yí mo yí. Moyi! Moyi! Moyi! Moyi! Moyi! Moyi! Mọ́yì Mọ́yì What is all this? Tó mama, máa yọ mí inú ilé, màá máa dúpẹ́ Ọlọ́run, Ah. Oh hello ma eh, nurse please mo ti ń bi àwọn látàárọ̀ wọn ò dá mi lóhùn ẹ mọ tí mo eh, tẹ ìfẹ́ béèrè lọ́wọ́ yín àbí kí ló ṣe ti yí gbogbo yìí ṣe báyìí gan kí ni mo ìfẹ́ béèrè lọ́wọ́ ẹ tó ní dókítà bọ̀ dókítà bọ̀. Ah, doctor please okay. can I talk to you mo fẹ́ béèrè pé ṣé lady yẹn ṣó ti ń response to treatment please that is all o ti mo kàn need nìyẹn calm down báwo lẹ ṣe jẹ́ sí ẹ̀ǹtẹ̀gbẹ́ wa. ọ̀rẹ́ mi gangan ni she's my friend yes. do you know how critical her condition is. critical. okay please spare me some minutes. I'm you said critical. critical bíi ti báwo kí kí ló ń sọ. hello ah, ẹjọ ẹjọ ẹ má bínú mo ti ń bá ẹ̀yin sọ̀rọ̀ látẹ̀kan ẹ kò sọ kọ́kọ́ fún mi hello ma ah, nurse kí ló mú ìbá ẹ̀kọ́ critical ẹ̀yin náà ṣá lọ lẹ́ẹ̀kan tẹ́ padà pé kí ni. But this is unfair. This is not making sense. Oh, hey, Kolima, ignore me by now. I was talking to you the oh, other time. and you. Stop making noise. I have patient one in the world. Good evening, Ma. Yeah. You're highly welcome, Ma. Um, ẹ gentleman order. Oh, this is the gentleman. Oh, okay. Um, gentleman, ó dàbẹ̀ ni pé ẹ máa tẹ̀lé wa dé station. Um, what is going on kí ló ṣẹlẹ̀. ọ̀gá ẹni tẹ́ gbé wọlé i'm so sorry a ti lose wọn. what what are you saying. mo mean pé lady tẹ́ gbé wọlé ó ti kú. gbẹnu sàn o mọ tó sọ̀rọ̀ jàre tó sọ̀rọ̀ bẹ́ẹ̀ nítorí òpin bí ọdẹ yìí lady wo ló ti kú. i need to see her kí ni kò ṣiṣẹ́ wọn báwo i said i need. hello. Uh -huh. okay. no problem. mi ò ní mi ò tẹ̀lé yín bọ̀ tuntun mò sọ ni wípé ẹni tí wọ́n sọ pé kú yà ẹ ní tòsí à simple. it's okay calm down. ah gentleman as they say you have to remain calm now. is it not my right remain calm. why why why is it not my right ṣé kì í ṣe right mi ni. your voice is disturbing my patient for crying out loud. jesus christ ṣé mi ò ní right láti rí ẹni ọ̀hún ni. Ah. Hmm, ṣé owó kan máa dédé rìn ó máa lè sọnù fúnra ẹ̀ ta ló cross check owó tó gbé wá nobody because ó ti mọ̀ pé ọkọ mi ò ó trust yín so o ti wá plan pẹ̀lú bóyá mail àbí any anybody o wá gbé fake money wá sílẹ̀ onípò ògbó ògbó ògbó wọlé yes tó bá gbẹnu sọ̀hún má gbọ́ etí ẹ̀ ni ta ló pè sọ̀rọ̀ kí ló ń ṣe nu lẹ́yìn kí ló ń ṣe kí ló ń ṣe mí báyìí ìwọ olè lásán lásán àjọ owó gbé. mo yí irú ọ̀rọ̀ wo ló ń dálẹ̀ yìí ọ̀rọ̀ tó ti kú tó ti rùn tá ti bẹ́rì tá ti gbàgbé ẹ̀ náà why saying that now and i told you i told you times to the number mo ní gbogbo àwọn boys tó rí tó ń bá mi ṣiṣẹ́ yìí mo trust gbogbo wọn kò sẹ́ni tó ń jalè. Oh. especially ẹni tó ń accuse yìí kò jí mi ní nǹkan rí many things ti dèmi àti wọn pọ̀ especially owó àìmọye ó ti dà wá pọ̀ rí wọn ò gbé mi lówó rí gbogbo wọn ò jalè mi rí náà mo kàn wá ẹni ẹlẹ́ni wrongly ni why. so nǹkan tẹ̀ ń try láti sọ nísìnyí pé ẹ trust àwọn workers yìí àwọn olè yìí ẹ trust wọn jù mí lọ oh, no ẹ oh, trust wọn jù mí èmi èmi ìyàwó yín lọ. no no no i'm not saying that mo trust wọn náà bí n ṣe trust ẹni mo trust wọn but má be anybody ló lè má accuse wọn wrongly. Mm. That is what I'm saying. No problem, you've said it all. Hey, trust me. Eh? Ẹ kúkú lè accuse me. pé mi mo gbowó yín now madam. madam. madam. madam. madam. ẹ jọ kọ́kọ́rọ́ gẹ̀ẹ́sì náà mi ò ta ẹ wọ́n èmi lè wá ẹni tí ìjà sọ̀rọ̀ ọ̀rọ̀ mi owó kọjá náírà mi ò. gbẹ́nu òṣìlẹ̀ oṣù bì madam kọjá sí owó oṣù ògbẹ́nu kalẹ̀ ń bẹ̀ yẹn ọ̀rọ̀ tó ọ̀gbẹ́ sí ọ̀nà ẹni ọ̀nà yẹn wá oru ẹnu wá gbẹ́nu tẹ̀lé madam. ẹ̀kọ́ sọ́ra sí i ọmọ erin fọlá yagi ikú kì í pàtà lójú ìran ó ṣe wọ ó dẹ̀ wọ fọ́gbẹ́ erin nìkan nìkan nìkan o. bínú ti jìn lójú jìn yíyọ ẹkùn tó jọkọ ẹ Oh. My honourable Abuja straight lẹ́ẹ̀kan sí oh kí ló ṣẹlẹ̀ jẹ́ jẹ́ park mò ń drive lọ́wọ́ tẹ́lẹ̀ ah ó ń pe ìyàwó ẹ̀ kò gbé fóònù ẹ̀ ẹ kí ni nǹkan tí ẹ̀yin méjèèjì jọ fà papọ̀ relax relax relax anything tí ìbá àti ẹ̀hùn kẹjọ fà papọ̀ ṣé ìyẹn ni pé kó má pè call ẹ̀ ni ẹ ṣé wíwo ni ni ò tó wó ni ni àbí wòyàn ni ò tó wòyàn wo òun bá ọmọ yìí jẹ́ jù ó ti ń bà jẹ́ jù ok ok ok wọ relax jẹ́ kí n pè é nǹkan tó bá rí tó fi ń bìyẹ́ báyẹn ó máa sọ fún mi ibi tó bá ti rí wà rádaràda tó ń wò ó máa sọ fún mi mo mo pè é padà máa pè é padà ah, kí kí kí fọlá má má ẹ kí Muyín má má sọ mí lẹ́nu àbí kí ni gbogbo rádaràda ìbá torí Ọlọ́run ẹ ṣé màmá ni mo ṣóore ṣe ni àbí mi mọ nǹkan tí mò ń ṣe ah, tí o tí o bá dẹ̀ tẹ́ lọ́rùn á dẹ̀ sọ fún mi. òun ti ẹ̀kọ́ ni next òun kọ́. ẹ ló ya ah, good ẹ ìwà òṣì ìwà rádaràda ìwà òpònú ìwà wèrèwo ni ọmọ tiẹ̀ ń wù yẹn ná ẹ́ ọlọ́run má ṣe ń wèrè sẹ́mi sọ fún ẹ pé kọ́lọ́run ṣe ń wèrè ni. àníkẹ́yìn náà rọra máa sọ àwọn ọ̀rọ̀ tẹ máa ń sọ ẹ rọra máa sọ àwọn ọ̀rọ̀ òdì tẹ́ ń sọ yóò ti pọ̀ ju ọmọ yẹn kéré lọmọ yìí nà án. kò tí ì dé ìsìn bọ̀ tó bá ti ń wọlé èmi gan máa máa béèrè lọ́wọ́ ẹ pé ibo ló ó tiẹ̀ ti dé ó ti dà ó ti dé báyìí màá pè padà màá pè padà mo yan olúwa ń gbọ́ kí ló dé tí ọkọ ẹ pè fóònù ẹ títí tí tó bí kẹ ọ. ẹ wò mọ́mì ẹ má dá fọlámi lóhùn wàhálà yìí ti pọ̀ jù and then nǹkan tí mo ṣe mo kàn fi kẹ́wọ́ ni kó lè jẹ́ kí n lọ síbi tí mo fẹ́ lọ. ń gbọdọ̀ ló fẹ́ lọ tó ń kẹ́wọ́ ń gbọ́ ló ń kẹ́wọ́ tó tún ń lọ. mo fẹ́ lọ rí gòkè. o fẹ́ lọ rí gòkè wá nítorí ọlọ́run wọ̀ wọ́n kí ló tún lọ ṣe lọ́dọ̀ gòkè ṣé bó ti lọ́kọ ẹ ṣé bó olóò ti fún ẹ lábẹ́ orí tiẹ̀ kí ló tún wá lọ rí gòkè fún. mummy gòkè is my friend and is going to continue being my friend tí ayé máa fi parí. Ah, ah, ah, wá wá wá wá wá wá o jẹ́ wọ́ọ̀tì kan tó sọ lẹ́nu mo fi ọlọ́ọ̀bá bẹ́ẹ̀ o mo fi ọlọ́run bàbẹ̀ ó ti lọ́kọ tiẹ̀ ewu tún lè gòkè tó fẹ́ tẹ́lẹ̀ tó tún fẹ́ máa along the line i don't understand o i don't get it o mo fọ ọlọ́run bàbẹ̀ nítorí ọlọ́run o irin tó fẹ́ máa rìn yí èmi ò bẹ́ lọ́wọ́ sí o because èmi ò kí ń mọkọ ọmọ kí tún máa lé ọmọ èmi ò ṣe gbóró yẹn o ti lọ́kọ ẹ kí ló tún wá kiri ọkọ tó ti fẹ́ sẹ́yìn o tún padà lọ síbẹ̀ ah eré kílì he will continue to be your friend he is your friend and he will forever be your friend ìyẹn ni wọ́n sọ lẹ́nu. mọ́mí kéde wá wo kò sí nǹkan kan láàrin wa o it's just my friend. oh see how you're saying it kéde wá wo it's just my friend. ó ń dùn lẹ́nu ó ń dùn mí lẹ́nu àbí ó ń dùn mí lẹ́nu tí nǹkan tó bá máa tẹ̀yìn bá máa tẹ̀yìn jáde wá pè mí sí because mi ò ní bẹ́ẹ̀ dá sí òní bàbá ẹ̀ tó ti ń tutọ́ sókè tó fojú gbàmí tó wà yẹn i won't part of it i've told you. babú. ọmọ erin fọláyàgì. àbí o gbogbo kí ni ilé ìsìn ìtọ́jú ọ̀wọ́. ọmọdé yóò dé rí irú orin báyìí nígbà tó ti wọlé mi. ibo mo fẹ́ wá sí lóru báyìí. Ah, ah. kéèyàn dẹ̀ tán pé fóònù ọmọ títí kó tún máa that is another thing. Ah, ohun ẹlẹ́yàwó lèèyàn fẹ́ máa sùn nígbà téèyàn ọ̀rọ̀ ọmọ tán fi sọnù bó bá tiẹ̀ ṣáájá léèyàn gan-an tó bá sọnù séèyàn ní wa. Ah. Oh, mi láìkì mi nífẹ̀ẹ́ sí pé èèyàn máa rìnrìn agbára báyìí ṣọmọdé la máa yìí ló ń ṣe mi ó ti wà nílé ọkọ náà mo dẹ̀ ti bẹ̀ ẹ́ mo ti bẹ́ ẹ wí mo ti rọ̀ ẹ́ mójú kúrò níta fáwọn ọmọkùnrin tó ń tẹ̀lé kiri lẹ̀ ìmọ̀ tó tún fẹ́ kí ṣe fún wọn ẹ̀yẹ̀wé ah, òun náà rí pé pọ́n ojú mi lé for the first time mi ò tiẹ̀ ní bẹ̀ rárá mo ní láti bájà ntí mi ò bá nífẹ̀ẹ́ mi ò fẹ́ nìyẹn ọkùnrin ni mí. ì tí ì délé o ṣẹ́yìn náà gbúrò ẹ̀ níbẹ̀ yẹn ni. ìmídélé tó pè mí yẹn òun lèmi náà ti pèlé straight tí mo dẹ̀ bá màmá ẹ̀ sọ̀rọ̀ èmi àti mọ́mí ẹ̀ ń sọ̀rọ̀ lọ́wọ́ ló wọlé so ó dẹ̀ bá sọ̀rọ̀ nígbà tẹ́mi máa fi délé padà mi ò bá meaning ó máa ti wà nílé ọkọ ẹ̀. bó ṣe wá ń pè mí láwọlé sùn yìí ló ń bà mí lẹ́rù sí pé kọ́mọ má ti wọlé. mi mi mi understand ìrìn tọmọ yìí rìn o mi ò mọ nǹkan tá a máa ṣe kí ló ń ṣe ọmọ yìí tó kàn fẹ́ ya tara ẹ̀ báyìí kí ló ń ṣe tó ń rìnrìn kùnrin these days. látàárọ̀. kí ni ṣé ọmọ mi ló ń bá sọ̀rọ̀. wo wo. gbogbo náà máa lọ bí. ọ̀rẹ́ mi. ìyá ẹ̀ ń bá sọ̀rọ̀ lórí fóònù lọ́wọ́lọ́wọ́ báyìí. ẹ bá mi bèrè ibi tó lọ lọ́wọ́ màmá ẹ jọ. hold on hold on hold on kí ló sọ pé ṣẹlẹ̀. Ah, ó ní pé inú traffic ló wà látàárọ̀ pé traffic yẹn wà àti stand still kò move látàárọ̀ ó wà ní traffic báyìí. Mm. ok hello eh, Fọlámi ṣó ń gbọ́ nǹkan tí yẹn ń sọ eh, wọ́n ní ó mm. sọ pé inú traffic ló ń wà póun mm, ti wà lọ́nà lé báyìí ẹ eh, jọ ẹ fún ní time díẹ̀ ó máa tó dé. Ah, ok ó wà ní traffic irú traffic wo ló ń mú níwò yìí anyway àti ìdúpẹ́ lọ́dọ̀ ọlọ́run pàtẹ́ ti gbóhùn ẹ̀ ẹ ṣáà bá ń bẹ kó máa bọ̀ ń lé mi ò lè sùn tí ń bá rí o. Eh, eh. ẹ̀fún ní time díẹ̀ ó máa tó dé so tó bá ti dé ìwọ pè mí padà kó jẹ́ kí n mọ̀ bóyá kí n wá bá nínú ilé yẹn lọ́la àbí kó send ẹ̀ sí mi nǹkan tí màá fojú ẹ̀ rí nǹkan tí màá fojú ẹ̀ rí ó máa regret rẹ̀. ẹ ṣe o ah. àti ìdúpẹ́ láti gbóhùn àwọn ṣe abàmì ibi tó rìnrìn gbèrègbè lọ àwa ṣàlàyé ibi ibi tó bá bá mi rí. nígbà wo lọmọ ẹ bẹ̀rẹ̀ ìrìn rádaràda báyìí ìgbà wo ló bẹ̀rẹ̀ ìrìn òṣèré ànùmádàrò tó ń rìn káàkiri nígbà tó wà nílé ọkọ tó dẹ̀ ń ṣe rádaràda báyìí mo dẹ̀ mọ̀ wípé inú ilé yìí lọmọ yẹn gbà kúrò lọ sí wẹ́rẹ̀fà tó lọ ó dẹ̀ mọ́ ń pa ẹ̀ ó dẹ̀ fẹ́ sọ ah, èmi ò fẹ́ wo èmi ò fẹ́ gbogbo yẹn. Oh. èmi ò ṣe mama sọ pé mo yẹ mi bàbá ò kí ni ṣe. àtòyìn ah, tìǹgbà tó bá jájọ lójú sí tó bá regret nírìn ìwé rí ẹ̀ tó ń rìn kiri ó máa jájọ yín lójú lè ṣe sùúrù àníkẹ́ má máa sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ tẹ́ máa ń sọ. ta ló ń sọ̀rọ̀ tí ò dára ni. ìrìn wọn ẹ má máa lọ́mọ rìn rìn. ó dà ìrìn kí ló wá rìn. ọ̀rọ̀ tẹ́ máa sọ sí lágbára jù. ó dà mo ti reduce ẹ ìrìn rádaràda ló rìn mo reduce ọ̀rọ̀. omi mi láìkí ẹ jọ. ṣé ìrìn rádaràda náà tún jẹ́ ọ̀rọ̀ tó le. Ah, ẹ má máa sọ̀rọ̀ tó lágbára lórí ọmọ ọ̀rọ̀ líle líle ẹni tí máa ń pọ̀ jù. mo ti gbọ́ àdẹ̀bíjẹ́ ọkùnrin náà lọ. mo ti gbọ́ ó ní òṣìṣẹ́ kẹwàá kókò yẹ kí wọ́n máa sọ̀rọ̀ líle líle sọ́wọ́. Oh, torí pé ó jẹ́ ẹyọ̀kan ni kí n dẹ̀ kẹ́lákẹ́ bàjẹ́ kí n kẹ́lákẹ́ rà kó má mọ ọwọ́ ọ̀tún yàtọ̀ sówó sìn àbí. ẹ tèkè yìí. ó dáa mo ti gbọ́. my youngest millionaire. ó lè tún sọ báyìí ó dà o ọkọ millionaire. Mm-hmm. Mm. má kàn mí jẹ́ ṣùgbọ́n. <laughs> Ну, поиграем. Hmm. Honorable Fọlámi, not today. me, ò tẹ̀ ráyè tiẹ̀ báyìí. Hmm. Oyin. Hmm? Ṣé o mọ ifá? Mo mọ fá. O máa ń gbọ́ tó máa ní wọ́n máa ń gbé ifá ṣánlẹ̀. Bẹ́ẹ̀ni. Abẹ́ẹ̀kọ́. O dẹ̀ máa ń gbọ́ pọ́n náà máa ń kó. Mm-hmm. ẹ máa ń gbọ́ tó bá sọ pé àìtí kò fa ńlẹ̀. Ifá ti ń ṣe àmì. ara tí mo sọ ni <laughs> àti kúrò bí ń sìn mm-hmm. olówó tó gba ìyàwó ọ̀lẹ mo tún ti ń pè ẹ́ kí lọ̀lẹ́ mi fẹ́ ṣe báyìí sí. <coughs> gòkè má jẹ́ ń tàn ẹ́ olówó ò gba ìyàwó ọ̀lẹ kankan ọ̀nàrẹ́bù mm-hmm. Fọlámìtàn òye is an old man ó ti dàgbà kò dẹ̀ ní pẹ́ kú and then tó bá kú tán èmi àti ẹ a dẹ̀ máa bẹ̀rẹ̀ fẹ́ wa níbi tá a drop ẹ̀ sí àbí kí ló ní mo sọ o. bẹ́ẹ̀ tó bá sọ bẹ́ẹ̀. àbó ò ní fẹ̀mí mọ́. Hmm? that reminds me hmm. jọ o ten million naira tí mo kó fún ẹ ibo ló ná ló sọ bẹ́ẹ̀ ṣá. pardon. a ló sọ bẹ́ẹ̀ sẹ́ẹ̀. Mm, níbo ni olówó olówó lè gbà ẹ̀wọ́ ọ̀lẹ́ a ló mm. sọ bẹ́ẹ̀. nǹkan tí mo lọ kọ́ nìyẹn. kí ló sọ. àní <clears throat> ten million naira tí mo kó fún ẹ ibo lẹ bá mi ná ọ dé. so ohun tó sọ tẹ́lẹ̀ nìyẹn. bẹ́ẹ̀ ni. sọ ma kí mi ò gbọ́. Mm, mo realize oh right lóòótọ́ o ah mi ò lè mọ báyìí àfi bá pe account officer mi láti lè jẹ́ kí n mọ iye tó kù níbẹ̀. Mm. and àtúntò uh, mo sọ fún mi àwọn gift kan fẹ́ẹ́ tó dẹ̀ ní thank you tí mo send ẹ̀ sí ẹ. so owó mi lẹ́yìn kò fi máa ra gift fún mi. má bínú kí ni ká fi ra fún ẹ. owó ẹ̀yìn ni nà ń sàn lówó ni. má bínú tó ti yẹ bọ́ táìmù yẹn mm. owó tó wà lọ́wọ́ mi nìyẹn tí mo sáré lò fún ẹ. Hmm. mo sáré lò táìmù ojú ẹ̀dẹ̀ sáré change nígbà tó fẹ́ bèrè. jọ̀wọ́. tó fẹ́ bèrè owó lọ́wọ́ ojú ẹ̀dẹ̀ sáré change. ọ̀rọ̀ wo là ń sọ yìí nà kò ṣe ní change. ojú ẹ̀dẹ̀ ti change ẹ̀mí jẹun. ìgbà tó ti jẹun tán. bébì understand ẹ̀rọ tán torí owó yẹn wà òkè wa. ok. àwọn akọ́tẹ̀ wà láti mú ọ̀tẹ̀ fún ẹ̀sọ́ pé hmm. bàbá ṣe ní owó ẹ̀ àkọ́kọ́ àtàdúrà fi tó ti yẹ. Hmm. No, sure. Mm. Yeah! Ah! Yeah! Inú mi. Jọ fún mi lómi fún mi lómi. Moyin. Moyin. Moyin. Yeah! Okay. Yeah! Moyin. Moyin dìde dìde dìde dìde. Moyin. Moyin please stand. Moyin. Moyin. Moyin jẹ́ ń bọ̀ láyọ̀ ìrìn àjò ewu tí mo lọ jẹ́ ń bọ̀ láyọ̀ orí. tó bá máa yọ mí nínú ilé màá máa dúpẹ́ ọlọ́run màá máa dúpẹ́ ah. alone my eh, nurse place mo ti ń bi àwọn látàárọ̀ wọn ò dá mi lóhùn ẹ mọ tí mo tẹ ìfẹ́ béèrè lọ́wọ́ yín àbí kí ló ṣe ti ní gbogbo yín ṣe báyìí gan kí ni mo ìfẹ́ béèrè lọ́wọ́ ẹ̀ tó ní dókítà bọ̀ dókítà bọ̀. Ah, doctor please okay. can I talk to you mo fẹ́ béèrè pé ṣé lady yẹn ṣó ti ń response to treatment please that is all o ti mo kàn need nìyẹn calm down báwo lẹ ṣe jẹ́ sí ẹnitẹgbẹ wa. ọ̀rẹ́ mi gangan ni she's my friend yes. do you know how critical her condition is. critical. okay please spare me some minutes. I'm you said critical. critical bíi ti báwo kí kí ló ń sọ. Ah, ẹ̀ló ẹ̀jọ̀ ẹ̀jọ̀ ẹ má bínú mo ti ń bá ẹ̀yin sọ̀rọ̀ látẹ̀kan ẹ kò sọ nǹkan kan fún mi ẹ̀ló ma ah, nurse. kí ló mú ìbá ẹ̀kọ́ critical ẹ̀yin náà ṣá lọ lẹ́ẹ̀kan tẹ́ padà. pé kí ni. But this is unfair. This is not making sense. Oh, hey, Kolima, ignore me by now. I was talking to you the oh, other time. and you. Stop making noise. I have patient one in the world. Good evening, Ma. Yeah. You're highly welcome, Ma. Um, ẹ gentleman order. Oh, this is the gentleman. Oh, okay. Um, gentleman, ó dàbẹ̀ ni pé ẹ máa tẹ̀lé wa dé station. Um, what is going on kí ló ṣẹlẹ̀. ọ̀gá ẹni tẹ́ gbé wọlé i'm so sorry a ti lose wọn. what what are you saying. mo mean pé lady tẹ́ gbé wọlé ó ti kú. gbẹnu sàn o mọ tó sọ̀rọ̀ jàre tó sọ̀rọ̀ bẹ́ẹ̀ nítorí òpin bí ọdẹ yìí lady wo ló ti kú. i need to see her kí ni kò ṣiṣẹ́ wọn báwo i said i need. hello. Uh -huh. okay. no problem. mi ò ní mi ò tẹ̀lé yín bọ̀ tuntun mò ń sọ ni wípé ẹni tí wọ́n sọ pé kú ẹ ní tòsí à simple. it's okay ah gentleman as they say you have to remain calm now. is it not my right to remain calm. why why why is it not my right ṣé kì í ṣe right mi ni. your voice is disturbing my patient for crying out loud. jesus christ ṣé mi ò ní right láti rí ẹni ọ̀hún ni ah mo rí bí set up o mo rí bí set up o because mo ní láti rí now. ẹ jọ ìgbà wo ni bọ̀bọ̀ yẹn gbé méjì wá kò ìpẹ́ tó gbélé di yẹn wá gbàtà dey try best to run gbogbo test i discover pé poison ló jẹ yes. Ah, um, doctor um, ẹ jẹ́ kí n ní ọ́fíìsì no problem ẹ jẹ́ máa lọ. Um, jẹun mórí délé jẹun bọ̀ láyọ̀ ìrìn àjò ewu tí mo lọ jẹun bọ̀ láyọ̀ orí jẹun mórí délé.

so oúnjẹ tó fi poison sí nìyẹn tó fi pa ọmọ lọ́mọ right. I said I don't understand what you guys are talking about. Hmm. oúnjẹ tó wà lẹ́ẹ̀mí àti ẹjọ́ jẹ́ ni so ọkàn tèmi fi kú. ìwọ ló máa dáhùn ìbéèrè yẹn oúnjẹ tó wà ńlẹ̀ ẹ̀yin méjèèjì lẹjọ jẹ òun dẹ̀ kú ìwọ òkú so how come. torí pé kò sí poison bẹ́ẹ̀ ni. oh torí pé kò sí poison bẹ́ẹ̀ ok ta ló ní fóònù. èmi àti ìjọ wà nígbà tí inú wọn mi sọ fóònù ẹ nìyẹn. fóònù ẹ rẹ. esma. yeah. àwọn nǹkan tí mo bá ní rúùmù ẹ lẹ. For real? Okay. Yeah. Can you password there? Ork on go. What? You heard me. Ork on go. Can you spell that? Can I type it? Spell it. H O N K G W O. Oh, really? What? <laughs> so, ojú olè I know this is who you are. Ó mà ní gut gan. Pẹ̀lú gbogbo ìwà burúkú tó wà lọ́wọ́ ẹ̀, ta dẹ̀ ń bí ẹ́ lóríṣiríṣi oríṣiríṣi, ó dẹ̀ ń dínà gbogbo ẹ̀. So ó wà lára àwọn useless boys tí táwọn wá kiri. Kí ni nǹkan tó wà nù laptop yẹn ní í ṣe pẹ̀lú poison? oh kí ni nǹkan tó ní ṣe pẹ̀lú poison kò sí wàhálà when you get back to the station you explain everything i need àti sọ̀rọ̀ jù. Um, you take this. Now, let's go. Hey! Move! Um, Epelema, I'm going to go àmọ́ mọ́mí fẹ́ béèrè ìbéèrè kan ní ọjọ́ tí ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ gangan nínú ìwádìí tí a ṣe a gbọ́ wípé olóògbé wá sí inú ilé ní ọjọ́ yẹn gangan ẹ má bínú máa o ǹjẹ́ ó jẹ nǹkan kan àbí kó mu lọ́jọ́ yẹn kó tó dépò lọ sọ́dọ̀ gòkè. níjọ́ tó wáyé kò jẹ nǹkan kan because bó ṣe dé orin gòkè ló mú sẹ́nu òun lọ sọ́dọ̀ gòkè òun lọ sọ́dọ̀ gòkè kódà kò mọ nǹkan kan kó tó lọ. kò mọ nǹkan kan. ẹ rọra dáàdì. ẹ ṣe ọlọ́pàá. ẹ pẹ̀lẹ́. ẹ ṣe gan. ẹ kú ọ̀rọ̀ ọmọ. ẹ ṣe. ọlọ́run ò ní jẹ́ kí a rí aburú kankan. àmín àmín àmín. ẹ jọ̀ọ́ mo kàn fẹ́ sáré bíi ní ìbéèrè bíi mélòó kan inú mi dẹ̀ máa dùn gidi gan tẹ́ bá lè sọ ètò jẹ́ òdodo odò fún wa nítorí pé ìyẹn ló máa ran ìwádìí tiwa lọ́wọ́ láti lè jẹ́ yá ní kíákíá àti láti tètè fi ojú àṣebí wọn. Um, dádì ẹ ẹ má bínú o irú action wo lẹ take nígbà tí ẹ discover wípé ọmọ yín mo yọ tóun àti gòkè wọ́n sì ń ríra wọn lẹ́yìn ìgbà tó kúrò lọ́dọ̀ honorable. ah èmi ò take any action torí wípé nígbà tí ṣẹlẹ̀ ìṣẹlẹ̀ ni mo tó mọ̀ wípé Muyin Olúwa ṣì ń rí gòkè lẹ́yìn náà lẹ́yìn tó ti fẹ́ eh, honorable ọ̀rẹ́ mi èmi ò believe kó sì lè máa ní nǹkan kan ṣe pọ̀ pẹ̀lú ẹ̀ mọ́ láti ọ̀hún mo fẹ́ take ní nǹkan tí mi ò mọ̀. Ah, airport outcome tó wá jẹ́ wípé ọ̀dọ̀ gòkè ló ti jẹ poison gòkè yìí náà ló dẹ̀ rọ̀ṣẹ̀ lọ sí hospital kó tó di kó di ọlọ́run nípò. ibi tí ọlọ́run ti fẹ́ kí àṣírí àwọn méjèèjì kó tú nìyẹn torí pé irinkúrin tó ń rìn tó bìlú pé níbọdì ò rí òun nígbà tí àsìkò tó ń sìn táyé gbogbo ayé fẹ́ rí wọn ṣé kò rí nǹkan tó ṣẹlẹ̀ ibi tó bá yẹ pé ọmọ tó gbọ́n tó nítẹ́ lọ́rùn pẹ̀lú gbogbo nǹkan tí honorable ń ṣe fún ni mí ìbílẹ̀ kò yẹ kó tún máa wá gòkè káàkiri mọ́nà ṣówó ni wọn fi tẹ́ lọ́rùn ni àbí kẹ́ ó kó rẹ̀ sí yọnu sí kò ń ṣe ti ẹnìkan mọ́ ó jẹ́ tèmi èmi tí mo jẹ́ bàbá àti yẹ́ ẹ náà nísìn mi ò níwájú mi ò nílé òun nìkan ló wà lọ́wọ́ mi òun nìkan lọ́mọ tó wà lọ́wọ́ mi níbo ni mo ti fẹ́ bẹ̀rẹ̀. ìbéèrè kejì ni wípé látìgbà tí olóògbé ti ń fẹ́ honorable tó jẹ́ ọkọ ẹ̀ ìbáṣepọ̀ owó lẹ́tú rí pé wà láàrin wọn àti àfẹ́sọ́nà ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó jẹ́ gòkè. èmi ò mọ the only thing tí mo mọ̀ nípa ọmọ mi ni wípé ó máa ń jẹ lẹ́nu ní gbogbo ìgbà wípé ibi tí ìdùnnú ẹni bá wà ibẹ̀ ni ayọ̀ ẹni wà èyí túmọ̀ sí wípé ọ̀dọ̀ gòkè ni ayọ̀ ẹ wà. léyìí tó túmọ̀ sí pé ó ní ìfẹ́ ìdákọ́kọ́ lẹ́gbẹ̀ẹ́ kan lẹ́yìn tó ti ṣègbéyàwó pẹ̀lú ọ̀nàrẹ́bù. ìjọ torí ọlọ níbi tá a gbé dé mi ò ní nǹkan kan tí mo fẹ́ dá òsì mọ́ ẹ ṣe i'm done please. ah daddy it's okay ah, mo fẹ́ kẹ́ ẹrù àròkàn ṣẹ̀ṣẹ̀ gbọ́ um, ọlọ́run ò ní bà yín nínú jẹ́ kò sí wàhálà àwa máa tẹ̀síwájú nínú ìwádìí wa àmọ́ tẹ́ ẹ̀ bá ní sọ pé wàhálà wa máa ń pọ̀ jù a máa ní láti máa kàn sí yín lóòrèkóòrè láti máa béèrè àwọn kọ̀ọ̀kan lọ́wọ́ yín ṣé mọ̀ wípé ẹ̀yin nìkan náà lè lè tan ìmọ́lẹ̀ sí ọ̀rọ̀ ìjújùjù fún wa nítorí pé ẹni tá à ń sọ̀rọ̀ ń pa ìlú ọmọ yín ni kó tó di kó dolóògùn so nítorí ẹ̀ a máa nílò láti máa béèrè àwọn nǹkan lọ́wọ́ yín lọ́pọ̀lọpọ̀ gbogbo bí ìwádìí yẹn bá ṣe ń lọ a máa máa pè a máa máa bí tó bá nídìí kẹ́ wá sí ọ̀dọ̀ wa lọ́hùn a máa ní kẹ́ wá tó bá dẹ̀ jẹ́ páwa náà la máa wá bá yín bí àwa bá yín bí báyìí. mo mo mo mo wà available fún yín two four seven mi ò dẹ̀ ní sọ pé wàhálà yẹn pọ̀ jù all i want is ẹ bá mi wá ọ̀dàlẹ̀ òṣìkà tó pa ọmọ mi síta mo fẹ́ mọ̀ dátọ̀. ìyẹn ti di dandan ah, ẹlẹ́ṣẹ̀ kan ò ní lọ láì jù. àhó bẹ́tà o èmi fi ń dá yín lójú wípé láìpẹ́ láì jìnnà a máa fi ojú aṣègbè hàn síta. ẹjọ ẹjọ yẹn ló máa dùn mọ́ mi jù ah, please please do your job i trust nigerian police please fún wa ràn mí ẹ ṣe gan-an all right daddy ẹ ṣe gan-an ó ń ṣe fraud ó dẹ̀ tún mú egbògi olóró kí ni mo yín ṣe fún ẹ tó fi pa á tún ní gut tó ní láti máa accuse mi nígbà tó ní evidence láti fi proof pé bẹ́ẹ̀ lórí ah, ah. cup tá a fi mú mi ó ti gbé oúnjẹ tá a jẹ kù ẹ ti gbé then wait for doctor's report tó máa sọ fún ẹ pé lóòótọ́ lóòótọ́ èmi ni mo pàànà mo lémi àti ọjọ́ jẹ́ o òun kú èmi ò kú ṣe fẹ́ máa wádìí síbòmí ni why tẹ̀ fi ń dàmí necessary now ṣé kí parọ́ mọ́ra mi ni she is my babe why ti máa fi pa. alaye farabalẹ̀ ṣóbi tó wà abẹ́sà kò jẹ́ kó lè pè é because òun sọ̀rọ̀ ó sì òun pariwo òun fọwọ́ lálẹ́ ṣó ti gbà wípé custody ti wà lọ́wọ́ ẹ̀ no ṣó fi pé ó ní nǹkan kan tó lè gbẹ kúrò ní ó ṣe fraud mẹ́ jíga ìyẹn ó ń bá yé àwọn èèyàn kan jẹ́dà ó ń pọ́n àwọn èèyàn kan lẹ́kún ó dẹ̀ tún mú egbògi olóró. mi ò dínà ẹ. gbogbo eléyìí tó ń ṣe gbogbo èyí ló lòdì sí òfin orílẹ̀-èdè wa bíbáyìí so láàyè yẹn lásán ò ti jẹ̀bi so kí ló fún mi ní assurance pé o kì í ṣàbàyàn. àbíyáwó i o. oh really kò ti eyín iṣẹ́ tí mo ń ṣe mo lè máa ṣe lẹ́gbẹ̀ẹ́ kan but mo ń tà láti sọ fún yín ohun tó bá wọ̀nyí kẹ́ ṣe ohun tó bá wọ̀nyí kẹ́ ṣe fún mi if you want to kill me kill mo lébi kan ni mo pàṣẹ kí para mọ́ra mi ni jẹ́ ká treat ìyàwó lọ́tọ̀. kò sí problem bóyá wọ́n ló pa àbí wọ́n kọ́ ló pa ẹnu ẹ̀lẹ́mí àti ẹjọ́ wa but at the end of the day bá padà já sí pé ìwọ ló pa ọ̀bọ ó máa jìyà gan ni ó dẹ̀ máa fara jẹ gbà gan ni. lọ́wọ́ ẹ̀. ṣètìbọ́ for now màá sọ fáwọn boys mi kó take over. ìwà mọṣẹ ó yẹ kó pa mi ni àbí kò ní kọ́ yìnbọn fọ́ mi lórí àní níláàkàyà tẹ̀ lọ́pọ̀lọ́ ó pọ̀ nínú ọwọ́ àwọn ọ̀gá yín gan ìwọ náà ni ìwọ náà ń dàgbà lọ yẹn ń sìn àfìlàkàyè sí gbogbo nǹkan tẹ́ bá ń ṣe kí ni mo bọ́. ẹ wo wèrè ta pọ́nlé olórí burúkú dàbí ewúro ó fẹ́ yọ̀bọ̀n sí mi. ah sir you sent for me sir. you sit. Oh. <clears throat> I sent for you in respect of um, this result result oúnjẹ tí sample oúnjẹ tí a bá nílé gòkè. oh okay. Mm, ta ni ká lọ determine bóyá poison one or not. Oh, sir. I'm sorry to disappoint you. It comes out negative. Really? Kò sí poison oúnjẹ. Ah, that's serious because ẹ mọ bí n sọ ọ èmi ò mo lè bẹ́ẹ̀ tẹ pẹ̀lú anything pé bọ̀bọ̀ yẹn is a criminal. hello ṣé a tún doubt the doubt result tí ó jáde láti government laboratory then it is now left to you not to relent in your effort láti unravel this mystery. No, no, no, no. Ẹ má jẹ́ kí ẹ domi tútù sí lọ́kàn. Continue your investigation so as to get to the root of this matter. All right, sir. Good. All right, sir. Thank you, sir. Okay. Um, irú èèyàn wo ni ẹ mọ gòkè sí? Àti wípé kí ni nǹkan tí ẹ̀yin fíò gẹ́gẹ́ bí ọ̀rẹ́ olóògbé pé gòkè rí tó fi decide láti ṣe ikú pa àmọ́ yẹn. agbófinró hmm? mo sọ fún mo ẹ títí títí kò gbọ́ mo ní kó fi gòkè sílẹ̀ gòkè kò nẹ́nìsì láti ọ̀fà ẹ̀ ó ti lọ́kọ títí ẹ̀ kódà orí ọ̀rọ̀ ẹ̀gbọ́n la jà sí kó tó di pé ó ṣaláìsí. ọ ẹ̀yin méjèèjì jà kó tó kú. bẹ́ẹ̀ni. ọ ok bí àtìgbà wo wà ni ẹ ti ń jà kó tó di pé ó ṣaláìsí yìí èmi àbá yín dáhùn ó ti máa tọ́sẹ̀ méjì sí i. àti wípé ìjà ọ̀rẹ́ lásán ni torí òtọ́rọ̀ ló ń bá Moyin sọ ìgbà tàdé tí bá sọ́sọ́sọ́ tí kò gbọ́ fẹ̀kàn tẹ́lẹ̀ ṣe rí gòkè àbí kí náà pé yẹn èmi ò gba tiẹ̀ mí ì tiẹ̀ láìkẹ́ rárá torí àwọn ìwà tó yẹ kó máa bá lọ́wọ́ ọmọlúàbí ló wà lọ́wọ́ ẹ̀ bó ṣe ń mọ egbògi olóró ló mọtí líle ló ń ṣe ìpáǹle ó dà tún ṣe yàwúyàwú gan mọ̀ọ́kàn tó ń ṣe i'm very sure bóyá torí ẹ̀ ló ṣe pa Moyin ó rí i pé ọ̀nàrìbù ti ń fẹ́ Moyin so ó fi ṣe pé kàkà kékú má jẹ a máa fi ṣàwádà ni torí ẹ̀ ló ṣe pa Moyin i'm very sure òun ló pa. ó lè pé bóyá pé abàjàjà kan tó ń ṣe kínní ìjà ọ̀rẹ́ lásán ni. bíi pé tara ẹ̀ náà lè ń sọ fún ẹ kò sí wàhálà ẹ ṣe gidi gan ni tó bá ní nǹkan míì tí a tún fẹ́ béèrè lọ́wọ́ yín Ah, ah, a máa jẹ́ kẹwàá. ẹ ṣe all right ẹ ṣe gan ni. ẹ pẹ̀lẹ́ ọlọ́rẹ́bù. ẹ ṣe ojàre. ẹ kú àtẹ̀mọ́ra sá a ò ní gbọ́rọ̀ àbúrò mọ́ nínú ilé um, ẹ má bínú wípé a fẹ́ gbà díẹ̀ nínú àkókò yìí sá. ṣebí lórí ọ̀rọ̀ ikú ìyàwó mi ni. bẹ́ẹ̀ ni go on. all right sir thank you sir. Um, ọjọ́ tí ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ sà tí olóògbé Mọ́yìnolúwa jáde láyé ǹjẹ́ ó jẹ àbí kò mu nǹkan kó tó jáde nílé ìjọ yes ó jẹun even àjọjẹ oúnjẹ náà ni. rice and sọ ṣe fúnra wọn ló wọ́n ṣe ni àbí eh, míì dín ló ṣe actually a ní cook tó máa ń ṣe oúnjẹ fún wa okay. but this very day òun ló ṣe oúnjẹ yẹn àdèjọ jẹ ni. Okay. um, honourable ṣé ọjọ́ tá à ń sọ yìí ṣé bẹ́ẹ̀ ṣe jọ jẹ oúnjẹ yẹn tán sà is there anyone tó jẹ́ pé oúnjẹ tó ṣẹ́kù sà. no. Oh. ẹ̀mí pé oúnjẹ yẹn ò ṣẹ́kù sà. Um, actually kò kò ń ṣe pé ó fi bẹ́ẹ̀ ṣẹ́kù yes okay okay ó dàbẹ̀ ni pé oúnjẹ tọ̀dọ̀ tí ẹ ṣẹ́kù wọ́n dẹ̀ lọ kó sí bin wọ́n lọ dà sí bin láti gbà yẹn. okay okay that's good sir. ẹ jọ ṣé a lè rí ràlẹ̀ràlẹ̀ ìsọpọ̀kù yẹn sá. láti ọjọ́ wo síjọ́ wo oúnjẹ tá a ti jẹ tí wọ́n ti lọ fọ abọ́ ṣe mọ̀ pé ràlẹ̀ ràlẹ̀ abọ́ náà kàn máa lọ dà sí bin. ṣé rí ràlẹ̀ ràlẹ̀ tẹ̀ ń sọ yẹn sà a ní nǹkan kan ṣe lórí ẹ̀ lórí ọ̀hún ìwádìí tán ṣe lọ́wọ́ sà. well níbi tí a máa ń dà sí mi ò mọ̀ bóyá àwọn waste disposal bóyá wọ́n ti wá clear okay. but ẹ jẹ́ kí n pe maid mi bóyá kó mú yín lọ́bẹ̀. Oh, thank you sir. Um, Rebecca. honourable nínú ìwádìí tí a ṣe a rí wípé kò ń ṣe wípé mo ń jẹ àbí kó mu nǹkan kan níbì kan tó fa nǹkan tó ṣe kópa a rí wípé oúnjẹ tí méèdì ń lọ kó wá nínú dustbin tẹ́yìn àti ẹ̀jọ́ jẹ tó dáǹjà kù òun ló ṣe kópa inú ẹ̀ láti detect poison. means what? so nítorí n try láti sọ fún mi mi kò yé mi agreed èmi mo sọ fún yín pé mi àti ìyàwó mi lájọ jẹun oúnjẹ àjẹkù tàbí kó sí dustbin tó ti lò bí ijọ́ méjì ẹ wá ní ẹ ẹ discover pé poison wà nù ẹ ṣé kò ti ní wà contaminated already poison lè ti wà ń bẹ àbí kí náà n try láti sọ ṣé máa um, pa ìyàwó mi ni. sorry sir even aside that i realize pé ẹ̀yin àtàwọn ẹni issue lórí ten million naira kan tó fi hàn pé nǹkan ẹ̀ ò tọ́nu yín ẹ di ìtọ́ dúdú sínú ẹ wá tún fún síta. nítorí wípé ẹ̀yin jẹ́ arínúròde tẹ̀bí fún ìpè mo fi ìtọ́ dúdú sínú mo tún fún fún síta. ó nọ́mà àwọn àti eyín bọ́ ṣe close tó wọn á bára wọn jà wọn á dẹ̀ tún parí ẹ̀. okay sir all the same during our investigation a ṣì máa ní láti keep yín lọ́dọ̀ wa mẹ́rin ìdókòwò máa fún mi nítorí pé ẹ eh, invite me easily mo dẹ̀ wá easily náà. ẹ eh, ní bínú mi sà kákọ́ fi sáré find out one or two things. no problem. eleven sir. I want to call my lawyer. Okay. Uh, eh, ẹ ẹ sà pẹ̀lú gbogbo nǹkan tí ẹ sọ pé honourable sọ ní police station thirteen boy èmi ò believe wọn o. bẹ́ẹ̀ ni because poison tán detect pé ó wà ní oúnjẹ yìí sí ilé wọn lọ ti jẹ́ so ọ̀nà wá dà tó fi sọ pé àwọn ọmọ kọ́kọ́ ń pa àwọn ọmọ kọ́kọ́ ń pa èmi bí pé rọ́ ló ń pa ọ̀sà o. torí pé o mọ bí Fọlámi ṣe jẹ́ tó bá mọ bí Fọlámi ṣe jẹ́ wàá mọ̀ pé kò lè pa dọ́tà mi kò sí nǹkan tó fẹ́ gbà ń bẹ ọmọ tán bí ní ṣojú ẹ̀ tó jẹ́ pé òun náà wà lára àwọn tó tọ́ dàgbà ni ibi tí controversy bẹ wà ní wípé wọ́n detective poison nínú oúnjẹ táwọn méjèèjì jẹ ọmọ tèmi kú òun náà jẹ oúnjẹ yẹn òun ò kú ibi tí wàhálà abẹ gangan wà nìyẹn ẹ sà ṣe ilé ayé la wà yìí èèyàn délé yẹn máa jẹ títí láyé táyà fi parẹ́ sílé ayé ìkan náà kọ́ làwà tá ti rí bàbá tó fi ọmọ ẹ̀ ṣẹ́ṣó ni ilé ayé iná làwà tá ti rí ìyá tó fọmọ ẹ̀ dájọ́ gbogbo wọn náà ààrẹ jẹ̀ lẹ́nu wọn kò dẹ̀ sẹ́ni tó máa bí tó máa sọ fún yín pé à ó tọ́ òun lòun lò bọ́ police station tó ti wà ẹ́ sìn lágbára ọlọ́run káfíṣẹ́ ilẹ̀ fáwọn ọlọ́pàá wọ́n máa jẹ́wọ́ bẹ́ẹ̀ ni. kí a tiẹ̀ mọ ẹni tó wà nídìí iṣẹ́ ibi tó jẹ́ amòkùnṣe ká tá a bá ti mọ ẹni yẹn ó nǹkan tó rí tó fi kán mi lẹ́yìn ọkàn ó máa gbà ó. <laughs> Oh, ṣẹ́rí àwọn olóṣèlú oh, they can do and undo gbogbo nǹkan tó ń sọ yẹn èmi ò believe wọn rárá. àrẹ̀mú. sá. já mi lórí à. ok sà. mi ò fọ̀rọ̀ lọ ọgbọ́. ẹ má bínú sà. ọlọ́bí kò wà òkè tó bá mẹni tá à ń sọ̀rọ̀ èyí dáadáa wàá mọ̀ pé ìmùlẹ̀ ni wá láti kékeré wáyé tó ṣe wájú ọmọ mi ló pa kò ṣe pẹ́ mi látìgbà tá a ti jọ ń bàbọ̀ àbí ṣé ó máa ní òkòkò tẹ́hùn lọ́rùn bí ọmọ mi ṣe jẹ́ ìyàwó ńlé ni ó mọ nǹkan tó go through kó tó di pé ó fẹ́ ọmọ mi ni ọlọ́run àkókò jẹ́ ká rí ìjì òtítọ́. sí láìlọ́bẹ̀ o ṣé bí èèyàn ṣe ń kú náà rí <laughs> mo Ah. mo rere mo dáràn ah, ah! ọlọ́run ọ̀nà mi ọlọ́run ní kó o sáré ṣíjú ọlọ́run ọlọ́run bà ah. Hmm. Adékúnlé Adékúnlé ṣùgbọ́n pé mo sọ ọ̀bẹ fún mo sọ ṣùgbọ́n pé mo kékékéké mo wí wí wí wí ah, mo ṣàlàyé fún ẹ mo sọ gbogbo ẹ fẹ́ mo pè é láàárọ̀ mo pè é lọ́sàn mo pè é lálẹ́ mo ní kó o má fi ọmọ ẹ fún ọ̀rẹ́ ẹ fẹ́ ṣé mi sọ fún ẹ mo lè ṣàlàyé fún ẹ mo ní tọrọ ẹ bá délé apẹ òní ká mo sọ wíwọ lápẹ òní ká mo ní mo jẹ́ ká fowó ọmọ wa fọ́nọ́rẹ́bù ó kọ̀ ó gbọ́ síbi lẹ́yìn. ó ti délé tọ́ báyìí sí ṣó ti délé àbí ó ti délé ọ̀nọ́rẹ́bù ọ̀rẹ́ ti tiẹ̀ débi mọ̀ wípé owó ẹ̀ owó ẹ̀ ò mọ̀ ó tẹ dídídí wá ti pa ọmọ tí wá tọ́ sí wá jókòó sí báyìí ṣọwọ́ báyìí ṣọwọ́ báyìí ṣọwọ́ adékúnlé bá mi wọ́ ọmọ mi adékúnlé mi ṣọ́ ọmọ pé láti jọ́ sí mo ti mọ̀ ẹ́ mi ò gbójú ẹ̀ rí mi ò gbójú ẹ̀ rí ọ̀ lórí eléyìí mo máa wojú ẹ o fífi sílẹ̀ máa fọ ọkàn mi mo máa wojú ẹ lórí eléyìí bàbí wọ́n mi o Adékúnlé bá mi wá ọwọ́ mi Adékúnlé bá mi wá ọwọ́ mi o bá mi wá ọwọ́ mi sọ̀rọ̀ gbọ́ ara ni mo fẹ́ máa fi mí mọ̀ ni ṣé mo ṣẹ̀ṣẹ̀ wọ́n máa ní mo fẹ́ lóyún sí ọmọ mi wọ́n ni bá mi wọ́n mọ̀ mi mo sọ pé o Adékúnlé bá mi wá ọwọ́ mi o bá mi wá ọwọ́ mi o bá mi wá ọwọ́ mi sílẹ̀ bá mi wá ọwọ́ mi o wá ọwọ́ mi mo sọ pé bàbí wà wá ní ọ. ọmọ tí ẹkùn bá bí. ìwọ ló wọ́n máa jẹ dáràn wọ́n máa jẹ ìṣòro ìmúrokò. àfòpin náà. ọlọ́run ọlọ́run ibi sójú rẹ̀ wà èmi mọ̀ dájúdájú sọ yìí sọpọ ẹni rẹ bá mọ iṣẹ́ ẹni rẹ bá ṣe ẹ̀ṣẹ̀ ẹni kù sípò kà. Honorable Fọláwéré Jẹ́sọ́fọ́ èsì gba wọn lè ràn mí níṣẹ́ onínúure ọlọ́kànre aláwọ̀ ṣé òun wùwà bí tàdàbà the last time wọn rán mí níṣẹ́ sọ́wọ́ kí n lára bọ́ọ̀lì tó ń tiẹ̀ parun wọn ní máa kó ṣe ń jìjì four thousand èkó ọ̀gá Sọ́fọ́ jẹ̀bù mú dání wọn sọ fọ wọn ṣe náìsì tó ó wàá jẹ́ Sọ́fọ́ àwọn nìyẹn rí ọlọ́pàá wa gbé ètò hmm, má bínú bóga ṣe wà nílé ẹjọ́ yẹn báyìí ah. kí ló mọ̀ á ṣẹlẹ̀ next. ríbi ah, ah, ká ríbi ká kí ni ṣé mo ṣe ga tó ọ̀hún rọpò rẹ̀ náà ga ni wọ́n sì nílé ẹjọ́ ọ̀hún ọlọ́pàá rẹ̀ wà mú ọ sí àtìmọ́lé na after forty eight hours ọjọ́ méjì wọ́n ṣe máa ṣe conduct investigation bóyá wọ́n máa transfer case wọn lọ Àbújá àbí wọ́n máa padà sí ọ̀dọ̀ ilé ẹjọ́ wọn máa ṣe. bọ àwọn ìjọba gan kí ló máa ń ṣe wọn. lọ́nà ẹ̀sìn. àwọn òní wọn ṣé wọn kì í wojú ni. Ah. Eh, ṣé tíyàn bá tẹ̀ wá fẹ́ pààyàn ṣé bí ọkọ àtìyàwó ni ṣé wọn mọ̀ pọ́kọ àtìyàwó ni wọ́n ni. ìyá Rèbékà ọ̀rọ̀ ìjọba ẹni màríà kàn sọ́fọ̀ ìjọba amúnimóògùn wọn lé kó sọ fún ọtí ṣé ìran ọkọ tí wọn ok for example wọn ń pò nìyàn ní jìgàn wọn ń pò nìyàn ní jìgàn ẹ sọfọ nìyàn arọ ṣé arọ wọn ń gba nìyàn ṣiṣẹ dán ṣé arọ tí wọn ń yìnbọn dán ṣé arọ tí wọn ń jalè dán àbọra wọn ń kọńdọtì kú àbí wọn nà ẹṣẹ wọn nà dop nà ìsọfọ ok clamasi rẹ o ẹ lọ máa yìnbọn tiẹ wọn ṣe what adájọ́ àwọn mọ àwọn rèjẹ sọfọ ìjọba wọn gbé ẹ wọn adẹsẹ kiri wọn dá ẹjọ́ ìrìnwó ayé tó kókó rè ṣe níbẹ̀ sọfọ onínúure ènìkùsùpò. àmì àmì ah, bójú má jẹ rèé. Ọlọ́run ṣàánú kó kọgá yọ o. lè sí à ah ah ah kí ṣẹlẹ̀ kí ṣẹlẹ̀ gangan. family meeting ẹwọ ara ń kan mi bọ o ara ń kan mi bọ mi rẹ fẹ wàhálà fúnra mi. ibi ò lọ bẹ́ẹ̀ kí n kó ìbá bọ. ẹ wo ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ mẹẹ lágbára. kí ló tún ṣẹlẹ̀ báyìí. ọ̀rọ̀ mi ti bẹyìn yọ. kí ah! ti bẹyìn yọ. Ah, kí tún ṣẹlẹ̀ gaji kí tún ṣẹlẹ̀ já ẹni tán. ìgbà tí mo lọ sí police station eh. mo ní láti pè Dọlápọ̀ alpha. ẹ eh? ọpẹ tó Dọlápọ̀. yes pé mo fẹ́ rí DPO wọn á ní pé kò sí problem pé kí n wọlé mo dẹ̀ wọlé straight mo lọ rí DPO. rí DPO. yes gaji ẹ rí DPO. jẹ àgbọ̀. ẹ mà bọ́rọ̀ yẹn lọ. ó kéré ó bí lo so ìgbà tí mo dẹ̀ débẹ̀ DPO ẹjọ́ kí nìkan tó ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ ọ̀gá. Ah, wọn á ní à pé ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ó mm. lágbára o pé ká ní kò sí pé ọ̀dọ̀ ẹni tí mo ti wá mm. àwọn ò ní dá mi lóhùn. ẹ̀yin ti wá. yes pé àwọn ò ní dá mi lóhùn so wọn á ní pé bọ́rọ̀ ìṣe wà ń sìn ọ̀gá ń lọ sí kóòtù ní monday lágbára ọlọ́run. ẹ eh, eh, ẹ dúró eh, bó ṣe lọ kóòtù yẹn mm. tó bá dé kóòtù kí ló máa ṣẹlẹ̀ mẹ́ẹ̀ kí ló fẹ́ ṣẹlẹ̀ nǹkan. wọ́n máa da ẹjọ́ rú wọn ó positive ó lè jẹ́ negative. ẹjọ́ ni wọ́n máa dájọ́ ni wọ́n máa dájọ́ ni ṣùgbọ́n nǹkan tí mo kàn ń wò nínú àwọn ẹjọ́ yẹn ni pé ó máa ní kọ́lọ́fín ó ní balakọ́ọ̀f lára. irú kọ́lọ́fín wo. all right tí ọ̀gá bá ní lọ́ọ̀yà tó dáa hmm. lọ́ọ̀yà gidi oh you are talking about barista tó dáa tó hmm. gbójú tó ní sàn lẹ́yìn hmm. wọ́n máa fún ọ ní life imprisonment. Ah! Ah! Ah! connection ọgọ eh, ẹjọ. ẹ nà ṣùgbọ́n tí wọn ò bá ní. barista pẹ̀lú mi. tó bá yẹ báwọn wèrè tó máa ń wọ parachute tó máa ń wọ kóòtù kiri yẹn. àwọn rè máa ń wọ kóòtù. tó máa ń rìn kiri ẹ̀gbẹ́ títì yẹn. Eh. lọ́gá bá lọ ṣe mistake pàdé. Eh. dead by hanging ni o. Ah! Ah! jọ̀jọ̀ níbi kà kí ṣe kí ṣe. Ah! ó ti yé mi ó ti yé mi owó oṣù thirty five thousand thirty five ah! thousand ìgbà yẹn. òun nìkan wá kọ ó bá gbogbo wa ni. ẹ ò jẹ orí rébi ah, ah, ká máa rọra ìyá ìfẹ́ ọ̀gá ẹ wo bó ṣe nẹ́fẹ̀ẹ́ ọ̀gá ẹ wo bó ṣe nẹ́fẹ̀ẹ́ ọ̀gá. gbogbo ẹ̀ náà dẹ̀ ló dùn. ó dùn mí jọ Gaji torí Ọlọ́run káàbà pọ̀ ju àìlọ wọn bó ṣe má máa múlẹ̀ náà má bẹ̀rẹ̀ ọ̀rọ̀ wọ ọ̀pọ̀ ẹ̀ tó dọ́là pọ̀. yes dsp ọmọ ìjẹsọ fọ ti transfer lọ sí Abuja. yes mo mo pe oníyanra fi sọ ọwọ́ máa ń ra lè jẹ́sọ̀ wọn close gidi gan. àní mo pe dsp dọ́là pọ̀. o pe yes o dẹ́ rí dpo. Ah, ah. jọ ṣé ọ̀pọ̀ ọ̀pọ̀ tó dọ́là pọ̀ o ráyè tó yẹn o wà lẹ́sibí so fi ala rẹ sọ̀rọ̀ kó láì dpo. ẹ wo ṣe ní gbogbo àwọn nǹkan wà tẹ̀yìn òwe yìí òun understand Nigeria tàwa yẹn ẹni tó bá fẹ́ gbé kọ́ọ̀lù ẹ̀ náà máa gbé o ah, yes fact ló gbọ́n yẹn tí n bá pè lójú ẹ̀ ń sọ máa tún pìkẹ́ ni. àjọ ṣé wọ́n sọ fọ ọmọ mi ló WhatsApp èmi ò ń bá wọn sọ̀rọ̀ whatsapp ẹ̀yin lẹ ráyè ìwà whatsapp kí lẹ́yìn jẹ́ whatsapp. bó tẹ́lẹ̀ ní máa ń sọ̀rọ̀ ọlọ́pàá ọ̀rẹ́ aláàrù ẹni tó bá fẹ́ gbé kọ́lẹ̀ náà. náà gbé fati ah. Mama, mú lẹ́ẹ̀mí jọ̀ torí ọ̀rẹ́ kò máma mú lẹ́ẹ̀mí. ìwọ má rí dpo. kí ni lè ṣe eh! kí ni. Eh! kí ló ṣẹlẹ̀. ọ̀rẹ́ yẹ kó rí dpo. Ah, ṣé orí mo fẹ́ fi wọlé bá dpo ṣé mo fẹ́ sọ̀rọ̀ sọ̀rọ̀. tẹ̀síwájú iná ẹ̀pọ̀ yóò dàbí sọ̀fọ̀ iwájú ọ̀pọ̀ gbọ́ọ̀lùmọ̀ lọ́sọ̀. kò ní ní ní ṣùgbọ́n gbogbo yìí táyì ń pọ́n lé yẹn ẹ kàn ń pọ́n lé ni o ìjẹ̀bú fáàtì ló gbọ́ lẹ́nu tèmi yẹn o. ìwọ ni dpo. kí ló sì mi ṣe ní rí wọn. dpo owó ẹ̀ lára nǹkan tá a lè. ìwọ ni dpo. dpo dẹ̀ jẹ́ kó o rí ẹ. ọpẹ́ tó dọ̀lá pọ̀ ọpẹ́ tó dọ̀lá pọ̀ ìwọ ni dpo. àlá kan ni mo lá àlá yìí ní agbára tó jẹ́ pé ó bà mí lẹ́rù. àlá burúkú irú àlá wo wà nìyẹn tó lágbára tó tó yẹn ẹ rọ jẹ́ kí n gbọ́ so èmi á dẹ̀dẹ̀ bẹ́ẹ̀ túmọ̀ ẹ̀ àlọ́ ṣá ń bọ ọmọ lẹ́rù kó má lè rọ. jò kẹjú báwo ni tí bá ti fẹ́ dé ọ̀dọ̀ ọ̀gá mi tó ń wà báwo mo ṣe máa débẹ̀. ṣé lára àlá náà nìyẹn wà. ààrẹ náà ni. ni àlá yẹn náà pé lójú oorun yẹn o wá gba ibẹ̀ dọ́dọ̀ ọ̀gá eh. kò lè bó ṣe máa débẹ̀ kò lè ó kọ̀ yẹ pé tó bá débẹ̀ wọ́n lè lọ detain ẹ̀ eh. àwọn lè detain ẹ̀ o mọ̀ fáwọn táwọn lọ sọ́dọ̀ ọ̀gá àwa mọ̀ bá ṣe ń rìnrìn wa àbádẹ́ ti fẹ́ rí DPO àmọ́ bá ṣe ń ṣe àkọ́ rí DPO ká tó dọ́dọ̀ ọ̀gá but ìwọ ò dẹ̀ débẹ̀ rí so <laughs> wọ́n máa mú ẹ mọ́lẹ̀ hmm. eh. ṣe àárò wọn sọ ẹ o fẹ́ lọ gbóúnjẹ fún wa àbí ṣòro oúnjẹ. àbẹ́ ẹ̀rọ lọ́hùn kò easy náà kò easy wàá débẹ̀ Rebecca lọ bá ń gbé oúnjẹ wá <clears throat> lọ bá mi gbé oúnjẹ wá jẹ́ kí n jẹun náà dìde Rebecca ọ̀gá òṣìṣẹ́ àsìlẹ̀ ọ̀gá kan ló dẹ̀ máa kú nílé <laughs> dìde dìde bá ń gbóúnjẹ tó bá dẹ̀ ti jẹun tán kíwọ náà wẹ̀ kó bọ́ sí yàrá ọwọ́ ẹ̀yìn yẹn fún mi kó nà án kó yẹ Rebecca dìde. olórí burúkú mà ni wọn ọ̀túnba mà ni bí kò jẹ five hundred thousand kọ́nà wọn fẹ́ gba thirty thousand bẹ́ẹ̀ mà ni hello jẹ́ n pẹ́ padà ààrẹ mu. báwo ni ah. báwo ni. àbójú mi ń tàn mí ni. owó èmi náà ni jàre. ibo ló ń bàbọ̀ ṣé kò sí. mo lọ ra nǹkan bẹ́ẹ̀ ni. ó lọ ra nǹkan ààrẹ mu. ẹ nà. ah by this time of the day ó lọ bí iṣẹ́ ni kí ló ṣẹlẹ̀. mo ń gbogbo àpẹẹrẹ lọ́sùn. ẹ ẹ náà ah bàbá olówó trade mi mọ. ẹ ọmọ wọn tó pupa yẹn tó fà yẹn Jesus that fine pretty girl. bá a ṣe rí ni. Ah, ọmọ ẹ ti bọ́ sọ́wọ́ àwọn yahoo ah, oh. àwọn yahoo ló máa lò ó wọ́n máa lò ní. bí mo ṣe ń wo yẹn hmm. mi ò rò pé yahoo ló lò ó kí ló rí torí kó jẹ poison ni. ẹ wọn ló jẹ poison ni o. ẹ̀yin fifty lẹ ń gbélé ni. àwa ètò ìsọ̀rọ̀ báyìí bàbá ìyá àtọmọ náà ní ìlú. ee báwo ló ṣe wá ṣẹlẹ̀. ó ṣe wá ṣẹlẹ̀ mi ò jẹ́ mi ohun tó ṣókè kù sẹ́là kedere ní báyìí lójú ọlọ èmi ló fẹ́ kí ẹni tó pa ẹni láṣìírí ẹ̀ tún káwọn èèyàn dẹ̀ ó tọ́ ah. òun reason yẹn táwọn family yẹn ṣe ní pẹ̀lú àgbélé náà. Ah. ọkàn yẹn ló ti ń bà mí nú jẹ́ èmi gbọ́dọ̀ fẹ́ mọ ohun tó ṣiṣẹ́ yìí because one way or the other ṣé wọn fẹ́ gbàjẹ́ lẹ́nu nǹkan lílé mi bí tí mo ah. ti ń ṣiṣẹ́ tí nǹkan bẹ́ẹ̀ ń dẹ̀ ṣe lè tọ́ ni máa lọ lé ṣé dùnú mi ni mi wà ń lè yẹn wọ́n rìn kiri ni náà. wọ́n jẹ́ ń tẹ̀ wá máa rìn kiri o wọ́n ti gbàjẹ́ lẹ́nu already because eléyìí tí ọmọ ti kú yìí ta ló fẹ́ máa gbé kiri ta ló fẹ́ máa wá káàkiri tí mo ṣe tí mo pé ah mo ṣe rí ẹ yìí kàṣà láti bọ́ọ̀sì lásán wá kàn wá wò pé ok ìwọ náà gbà kó jẹ́ ń bẹ́ẹ̀ kó fún mi. o ò tí lè rí nǹkan kan o eh. ṣàmọ̀ pé Ramadan ṣẹ̀ṣẹ̀ lọ ni èmi ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ àwẹ̀ tèmi báyìí sí i. Ah, wàá gbà gan o ah, tí ẹ máa kọjá thirty jẹ́ kí tètè máa lọ síbi tí mo lọ yọ̀bọ̀ náà ni wàá yọ tí mo bí tẹ̀lé fún mi ní ẹni tì náà ni. ah so gbogbo ayé sọ́nà kò sí nǹkan tó máa. má bínú ṣáà ti explain bóyá ìṣẹ̀lẹ̀ fún ah! mi. ah wàláhì ààrẹ mi ò lè change náà. ah má bínú. wàláhì ah olóbùkún bọ̀bọ̀ yìí. ah bọ̀ kí ni ọmọ mi yẹn ṣe for crying out ah olóbùkún bọ̀dá ọ̀túnba olóbùkún. Rebecca ṣé ó dè tẹ́ lójú wípé ohun ogun tó ń sọ fún mi ni o dẹ̀ lè sọ lójú ọ̀nàrẹ́bù àti gòkè. mo lè sọ lójú wọn sà. okay. ìwọ bọ́ báyìí bọ́ báyìí bọ́ sílẹ̀ yẹn jáde tó ń ṣe bí pé ọ́fíìsì ẹ ló wà. sá ọ̀gá. kí ló wọ tó wá débi kí ló wá ṣe. ọ̀rọ̀ yín náà ló gbé mi débi. mo bá fi mílẹ̀ pẹ̀lú àgbélébù mi mo ti bá bí àgbélébù má ṣe wàhálà má yọ ọ̀rẹ́ ẹlẹ́nu. Hmm, ọ̀nàrẹ́bù tó wà lẹ́yìn ọ̀fà òjijì lọ ó wà lẹ́yìn ọ̀fà ẹ gbọ́ wìrìwìrì. níbo. ah Rebecca ní a lot to tell you. Rebecca. sá. gbogbo nǹkan tó sọ fún mi pátápátá sọ lójú ọ̀nà rìbọ àti gòkè. okay sir. Eh, ọ̀gá bọ́dá gòkè. Hey, eh, eh, hey, hey, Rebecca, máa wo ojú ẹ má bẹ̀rù sórí bí ìtò wà yìí mímí kan ní mí ẹ̀ gbogbo bọ́rọ̀ bá ṣe jẹ́ gbogbo ohun tó sọ fún mi pátápátá ni kò sọ. ọ̀gá pàdàgbù kì í mú mi mú pẹ̀lú madam tó ń ṣe ìfẹ́ ìkọ̀kọ̀ lẹ́yìn ìgbà náà pàdàgbù kì í ránṣẹ́ pè mí. èmi fọlá mi. èyí lákàtà bú. ọmọ fọláyàgì. báwo wọn ẹgbẹ rẹ. bẹ́ẹ̀ni mo ẹgbẹ ara mi. àbí kàn fún ẹ ní kàn fún ẹ ní díẹ̀ sí i. ẹ wo oúnjẹ tí mo jẹ yẹn ó jẹ́ kí ikùn mi fò dẹ́nu eléyìí náà ó jẹ́ kójú mi máa tán ìtọ́nà. ọ̀lẹ ni ẹ. ẹ̀yẹ́ mo pé mi kì í mú tó ní àkọ́wọ̀ tẹ́lẹ̀. Eh. <laughs> bóyá nǹkan tí bóyá nǹkan tó ṣẹlẹ̀ náà rẹ̀ torí mi mọ nǹkan tó wà lọ tó sọ pé lè pọ̀ ju àbò ń ṣe ẹ́ lójú bákùbákù ó láti jẹ́ pé torí òkè mú tẹ́lẹ̀ rẹ̀ náà. bẹ́ẹ̀ni hmm? <laughs> ẹ ṣe gan ẹ kú àlejò. tí wọn kò gbà kí bí ẹ ṣeré jáde ah, ẹ wo ìtọ́jú yìí ti ń pọ̀ jù o ah, mi ilé tí mo ti jẹ tí mo ti mu látàárọ̀ iná ó ti tó. Sọ̀rọ̀ beautiful ṣá. Ee, mi wo. O nà tán rárá mi àṣẹ lóbìnrin o ah. nà tán. Ẹ ṣé sà. Tó wà pa jù. Ẹ ṣé sà. Ọjọ́ ká fi lọ́lọ́. Kò ṣe nǹkan tí mo pọ̀ sórí ayétawà ẹ̀sìn gbogbo ọ̀nà. Olùná gbọ́dọ̀ fi jẹ gbádùn ara ẹ̀ torí àwọn ọmọ ah, ilẹ̀ tó máa mọ́ lọ́la wọn la ṣe ń gbìyànjú àwọn ilé náà díẹ̀ díẹ̀ kì í ṣe bẹ́ẹ̀ náà máa mọ tí máa mú díẹ̀ díẹ̀ ṣá. báwo ló láìkì ọ̀gá ẹ̀ tó ń ṣiṣẹ́ lọ́dọ̀ ẹ̀ tó. ah <laughs> chief mo láìkì wọn o hmm. mo láìkì wọn gan ah chief dẹ́ ìwọ̀n yẹn olóore mi ni wọ́n hmm. ẹ wo nígbà tí mo ti mi ní kidney problem ṣe ni chief sanwó hospital wọn sí mi nígbà tó wá san tán o gbogbo èrò ọkàn mi ni pé bóyá wọn máa yọ owó yẹn díẹ̀díẹ̀ nínú sálárì mi tí hmm. mo máa fi san tán wọ́n bá ní kí n má wọrí nígbà tó tún máa wá ṣe ilé tó máa wá yà mí lẹ́nu pátápátá wọ́n tún ṣe ṣe bísínẹ́sì fún wọ́n yìí nìyí láti ìgbà yẹn báyìí mo ti ní ah nǹkan tó bá máa ṣe chief kọ́kọ́ ṣe mí ná hmm. Hmm. nífẹ̀ẹ́ wọn o. mo láìpẹ́ ibi tí o parí ọ̀rọ̀ yẹn sí ṣọ́nkú lára nǹkan tó fi wá síbí yẹn ètò rẹ̀ ni o mo lè appreciate gbogbo nǹkan tó ti ń sọ látàárọ̀ pẹ̀lú bó ṣe nímọ̀ yẹn àdúrò nǹkan tó ló ṣe fún mo fẹ́ bi ẹ́ question kan ǹjẹ́ tí wọ́n ṣì fún yín àbí kí ló ń pè honorable yẹn tó bá kú lè ní sìn tó bá fẹ́ sin nítorí pé èèyàn dáadáa ní sí ẹ̀ ṣó lè jẹ́ kán sin ẹ́ pẹ̀lú ẹ̀. Ah. Ah, mi ì lè jẹ́ kán sinmi pẹ̀lú wọn àmọ́ màá máa gbàdúrà fún wọn pé kí ọlọ́run kó fún wọn ní ẹ̀mí gígùn kò sí ikú kù kankan tó máa pa wọn lórúkọ jésù. ṣé wọn kò mọ láì kan tó sọ ni mo ń gbádùn ìgbọ̀n ọlọ́run torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn máa wá àti wọn á kàn máa ṣọ́ra dáradára mọ́ nítorí pé ojú ayé àti pé kò tí ì ṣẹlẹ̀ wá gbé ikú kankan ò ní pa tó bá kú àjọ lọ ni ó kọ́sí kọ́sí ní pọ̀ lọ́pọ̀lọpọ̀ máa ń sọ ìgbà owó sọ bẹ́ẹ̀ tóró mọ nǹkan tó ń ṣe. wọ́n ti fẹ́ pa honorable ẹ̀ o. ẹ mo dáràn ẹjọ ta ni ẹjọ ta ni bá ń fẹ́ pa kí lórúkọ ẹni náà mo ló ń gbé mo ló wà ẹjọ mo dáràn. èèyàn kan ti fẹ́ padà. dáràn dáràn ìjọ ta ni nínú ṣe mọ̀ wọ́n ni. iṣẹ́ òṣèlú òun lọ̀gá ẹ̀ ṣe inú òṣèlú ló ti ń jẹ ló ti mọ̀ ẹni tí ò níwà tó dáa àwọn èèyàn ń lépa ẹ̀ láti pa kábọ̀ torí ẹ tó níwà tó dáa gbogbo ọ̀nà ni wọ́n ti try láti jẹ́ kí wọ́n fi mọ̀ wọ́n ti gbìyànjú ẹ̀ níta ìtẹ̀mí lè ṣe ní sáìdì tọ̀dọ̀ tèmi èmi ti ṣe. àmọ́ ìtí ò lè ṣe nítọ̀dọ̀ tèmi ni mo pè wọ́n fún nítorí wọ́n sọ pé tí kú ilé ò bá parí tòde ò lè parí wọ́n ti try ìtakò work náà ṣe wá sínú ilé pé kí wọ́n gba ọ̀nà inú ilé kí wọ́n lè fi mú honorable yẹn. ẹ wo bẹ ṣe sọ ìbáyìí bí bá ṣe déédéé báyìí àwọn ló sọ fún wọn pé chief o ẹ wo ẹ fúnra o ẹ fúnra o ẹgbẹ́ ẹ ti ṣàlàyé fún mi o kí wọ́n fẹ́ pa wọ́n nulẹ̀ o ẹ ṣé ẹ ṣé sà ẹ ṣé gan-an. Ah! pé ayé burú. wà á lọ jẹ́ kó mọ̀ bí àwẹ̀ rẹ̀. màá ìbá ṣàlàyé fún wọn gbogbo nǹkan tẹ́ sọ̀rọ̀ pátápátá bá lọ sọ fún wọn ẹ ṣe. so ìdábì mọ. mo mọ bí. o mọ bí àbí. Hm. kí ló fi dábì mọ. ẹ̀yin lójú mi fún mi. Hm. kí ló fi ríran débi. ojú ẹ ṣé o fẹ́ kójú yẹn lọ sílé díẹ̀. ẹ rárá sá. tó o bá fẹ́ kójú yẹn lọ sílé díẹ̀ dákẹ́ bí mo ṣe ń bá ẹ sọ̀rọ̀ yẹn kó jẹ́ kí n sọ nǹkan tí mo fẹ́ sọ tán ok. okay. happened? Ah! Ah, no. Àwọn ọba mi dábòbò ọ̀gá mi. Sọ ti rírí. Mi ò rírí. O ti gba abẹ́rẹ́ rí. Bẹ́ẹ̀ pàpà. Ajá pé o ti gba abẹ́rẹ́ débẹ̀ rí. Àmọ́ tó ń gbà lẹ́kọ̀ọ̀kan àbí tó bá tiẹ̀ ti rírí irú ẹ̀kọ́ ló wà lọ́wọ́ mi. Okay. protection lè lè wà fún. Okay. tó bá jẹ́ pé lóòótọ́ lóòótọ́ ló nífẹ̀ẹ́ honorable tó sọ yẹn hmm. àti inú ilé bí mo ṣe sọ fún ẹ náà fẹ́ gbà mú ah. tí wọ́n bá ti ń dáná oúnjẹ ṣàwòrán bù sínú oúnjẹ jẹ́ kí honorable jẹ kò sí nǹkan kí nǹkan kò sí nǹkan kí nǹkan tó jẹ mọ́ spiritual tí wọ́n fẹ́ ṣe fún honorable tó máa kàn láéláé kò sí no no no no ò ní sọ̀rọ̀ wọn ò ní ìdìtúnlẹ̀ kò sí nǹkan kan tó lè fẹ́ ṣe fún òkè tó máa rà ó lè gbọ́dọ̀ ṣe kíákíákíá kó gbé ìgbésẹ̀ lórí ẹ̀ kíákíá ó ní. Àfẹ́ṣe gan. Máa wọlé máa wọlé fílẹ̀. Àárín olú kà. Nọ̀ nọ̀ ó máa já ti ṣẹlẹ̀. Àárín ìjọ ẹ̀jẹ̀ má bínú ẹ̀jọ̀ ẹ̀ má jẹ́ kó kú. Nítorí pé ẹnu ẹ ò bò. Ẹnu mi bò a ò tí ì sọ délé o ti ṣe wọ́nranwọ́nran lẹ́ẹ̀kan ẹnikẹ́ni ò gbọ́dọ̀ mọ nǹkan tí mo sọ ẹni ẹni kankan ò gbọ́dọ̀ gbọ́ nǹkan tí mo sọ fún ẹ kò sẹ́ tó gbọ́dọ̀ mọ̀. ewu bẹ ṣe sọ ìgbélé ni mo máa ṣe bẹ́ẹ̀ in fact mo sì mí gan kò ní gbọ́ sí. that is it ṣé ọlọ́run ṣe mi ṣe tèmi náà. sẹ́ndì àká nọmba sí fún ìfún ẹlòwò mọ́tò. ewu kò nídìí o ẹ má gbọ̀pọ̀ dá owó kò nídìí ìwò èmi ló yẹ kí n fún yín ní nǹkan àmọ́ ẹ ṣáà ti mọ̀ pé mi ní nǹkan tí mo lè fún yín eléyìí tẹ́ ṣe ah! ọlọ́run á bá mi gbàdúrà fún yín ẹ ṣé ẹjọ́ sàmú wá fẹ́ béèrè nígbà tẹ́tí ní pé ìpínlẹ̀ ni wọ́n fẹ́ fi pa chief báyìí ṣé tí bá ti ń fi sínú oúnjẹ chief ṣé kémi náà máa fi díẹ̀ díẹ̀ sí oúnjẹ tèmi náà kémi náà lè máa kí n protect ara mi bẹ́ẹ̀ ṣe sọ ìjọ kó má jẹ́ kémi náà kú ẹjọ́. kò sí wàhálà nínú yẹn láti protect ara tiẹ̀ náà mo kọ́kọ́ fún chief jẹ náà hmm jẹ́ ká kọ́kọ́ protect òun náà ara nǹkan tí mò ń sọ fún ẹ̀yàn sórí pé o nífẹ̀ẹ́ ara ìdí ẹni tá à ń sọ̀rọ̀. rárá sá. tó bá jẹ́ pé lóòótọ́ lóòótọ́ ló nífẹ̀ẹ́ sí ṣó yẹ kó ronú tọdún ẹ̀. Ah. ṣé wọ́n ni mo dárúkọ kí wọ́n lépa ṣé wọ́n ló lóṣèlú tó bá jẹ́ mi ni ẹ ṣe bó máa dá gbogbo ẹ̀ sínú oúnjẹ sí ìbùnmi. okay òkè sá ẹ ṣe gan ẹ wò màmá gbàdúrà fẹ́yìn náà wípé apá ọ̀tá bá kò ní ká ẹ má wọlé. jẹ́ kọ́ta wá bẹ́ẹ̀ ni irú àwọn kan tí mo fún wọ̀ ó ti wà lára tèmi ọ̀rẹ́dẹ̀ ìwọ ló lè gbàdúrà yẹn fúnra ẹ̀. kò tán síbẹ̀ nígbà tí mo wá mo wá délé padà lọ́jọ́ kan mo wá rí tí madam tó jẹ́ ìyàwó yín wọ́n wá mú séèmù oògùn tí bọ́dàgòkè fún mi yẹn mo wá rí tí madam náà mú oògùn yẹn tó wá dà sínú tíì fún yín mo wá mo wá tẹ̀lé madam lọ sí òkè pé kí n lọ wo nǹkan tí ó fẹ́ ṣẹlẹ̀ so ńgbà tí mo wá ń yọjú mo wá rí wípé ẹ̀yin náà ẹ ti ń japoró ikú ìyẹn ló wá ta mí lára ń pé ẹ gbọ́dọ̀ kú báyìí pé èmi náà máa láti gba ẹ̀san bí mo ṣe wá padà sí kíchìnì ìyẹn ló wá mú mi lọ mú oògùn tí bọ̀dá gòkè fún mi àti eléyìí tí màdàmú dà sínú tíì yẹn mo wá wò ó sí ara wọn. kíní ìjọra wọn kíní tí gòkè fún mi tó ní kí n máa fi sínú oúnjẹ fún ọ̀gá ń pé protection ni òun náà ló fún mọ́ yín dájúdájú poison kíní ìmájẹ. thank you eléyìí wá ń jẹ́ kínú bí mi sí wípé olóore mi ni wọ́n ti padà nìyẹn láìmọ̀ wípé ẹ̀yin náà máa padà survive nǹkan tí wọ́n fún yín yẹn ìyẹn ló wá bí mi nínú tí mo wá mú oògùn tí àwọn wá fún mi yẹn tí mo wá dà sínú oúnjẹ màdámù ìyẹn ló ṣokùnfà bí màdámù ṣe kú. Rebecca kí ló dé tó ṣe léyìí tí ẹ wo mo dẹ̀ sọ mo sọ náà mo ṣe mọ̀ pé mò ń tẹnu mọ́ mo níbi èmi kan mo poison ẹ ẹ mo yẹ olúwa lóòótọ́ ni pé èṣù fẹ́ lò mí èṣù fẹ́ lò mí but eventually ọlọ́run ò jẹ́ mi ò gbà kí ló dé tó ṣe léyìí kí ló mú ẹ ṣe léyìí why. oh my god. Um, honorable, Cherry ọ̀bẹ gé ọmọ lọ́wọ́ ọmọ sọ̀bẹ̀ nù ọ̀bẹ ti ṣe ohun tó fẹ́ ṣe ẹ̀yin ni mo rí dúpẹ́ fún wípé olórí yóò kó sípò ká. but still ẹ wo ọmọdé yìí káyẹ kó o fẹ́ràn mi lóòótọ́ ìfẹ́ mi ló ní dé level yìí kí ló dé tó ò fún mi gbọ́ kó tó dé pé ó bẹ̀rẹ̀ sí ní ṣe nǹkan lọ́wọ́ ara ẹ àbí mi àbí kéde ni mò ń sọ báyìí. àwọn ló ní pé kí n má sọ fún yín pé àwọn. Oh, <laughs> ìgbà tẹ́ ti rójú tu ọ̀rọ̀ yìí tẹ́ ti mọ̀ pé olórí burúkú yìí aṣíèrè yìí ló pa mú yín olúwa ẹ jẹ́ kí mi máa lọ. ó mọ ọkàn tí mo rí sọ̀rọ̀ ẹ̀ ó sọ̀rọ̀ bí ẹni tí ò ní làákàyè rárá látìgbà tó ti débí náà ló ti ń act stupidly stupidity ẹ̀yìn gan ló jẹ́ kó sọ́ńtò sọ jáde lẹ́nu ó sọ pé kí wọ́n máa lọ poison tí wọ́n fi pa olóògbé yìí ta ló fún ọmọ yìí ìyẹn ọ̀tọ̀ ìgbà tí àwọn ọlọ́pàá dé ilé ẹ̀ tó lọ sáṣílẹ̀ ẹ̀ kí ni wọ́n bá lé ẹ̀. wọ́n ná bá cocaine nínú ilé mi ní sá. wọ́n ná bá cocaine. àbí cocaine wà nílé ẹ̀ you are criminal. laptop ẹ iṣẹ́ kí ló fi ń ṣe. internet fraud gbọ́rọ̀gbọ́rọ̀ lẹ Bago. You better go and look for a good lawyer. Kò jẹ́ kó lọ bẹ wá lọ́yà tó gbóná. Lọ́la lọ, wọ́n á sàn yẹn yẹn kó máa lọ. Máa lọ. And um, Rebecca, mo rí ọ̀rọ̀ tí Honorable sọ̀rọ̀ ẹ̀kọ́. Tó bá jẹ́ pé o ti jẹ́ kí wọ́n gbọ́ ọ̀rọ̀ yìí látilẹ̀, eléṣù yìí ò ní kó sí ẹnu débi pé wàá fẹ́ máa lọ take revenge ah it's a pity I'm ń gbọ́rọ̀ yìí ah ó dáràn. torí wíwá tó wá yìí ó ti fi investigation was múlẹ̀ So, àmì choice ju pé ká máa lọ sílé ẹjọ́ lọ. ó dùn mí gan-an fún ẹ torí pé mi ò rò pé escape wa. no no no no no no no tó o bá ní lọ́ọ̀yà tó dáa ó ṣeé ṣe kó o má gba ìdájọ́ ẹ̀wọ̀n ẹ̀ kọ̀ọ̀kan. ó kàn bọ́ sí gbére ó lè bọ́ sẹ́wọ̀n gbére yìí ná. honorable kò ní pé àfàrọ̀ yìí honorable a máa nídìí nílẹ̀ jọ but níwọ̀n ìgbà tá a ti parí ìwádìí máa ní kí wọ́n grant níbi you hmm. only need to get us a surety. Mm. Please ẹ̀kọ́ sọ́ra sí erin fọlá mi. ọmọ erin fọlá yagi. ikú kì í bàtà lójú ìran. ó ṣèwọ̀ ó jẹ̀wọ̀ fọ́gbẹ́rì nìkan. erin nìkan nìkan nìkan o. bínú ti jìn lójú jì yíyọ ẹkùn tó jọkọ ẹ̀gbọ́n ibi máa kẹsẹ̀ sí nàgà ni mò ń wò kí n má bàjẹ́.